أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعداء بتوقف الله الحمد لله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákanáà la tọrọ àti ìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ike àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì sallallahu alayhi wa sallam àwọn àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbẹ̀ndẹ̀ àpadà si burúkú tí máa ń anya ti tí ó fi álóhùn ọ̀gbà pọ́kà ṣoṣo lọ́lọ́run mọ́ tí ò fi ní kírun fọ́lọ́run mọ́ tí ó fi máa takò tọ́lọ́run tànábì ọlọ́run mọ́ jẹ́ ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan àwa ń bẹ ti sí tí tí ò ní ní wàhálà kankan níwájú rẹ̀ ọlá aláhàúlà wàlà quwwata ìlà abilà ìlàlẹ ìlàlẹ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní àṣálẹ́ yìí a máa gbéyẹ̀wò àwọn oníranran kan àti àwọn àdá wàfàwáìd àwọn ẹ̀kọ́ àtàwọn àǹfààní eléyìí tí a máa rí bí mú min súrọ́tìlì hujurat láti inú súra hujurat a wo àwọn àyà bẹ̀rẹ̀ a wo àwọn àyà àkọ́kọ́ nínú súra yẹn sẹ́ẹ̀rí súra yẹn àwọn àfẹ́sìn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa súra yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa súrà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé gbogbo wa ló yẹ ká gbọ́yé kódà àwa tá a bá jẹ́ olùkọ́ àtàwa tá a jóbi ó yẹ ká kọ́ àwọn ọmọ wa ní súrà yẹn nítorí àwọn àdáàbù àlè ìsìlámíyà àwọn ẹ̀kọ́ ìsìláàmù olówó iyebíye tó wà nínú súrà yẹn kódà wọ́n bẹ nínú àwọn àfọ onímọ̀ súrọ́tùl àdáà òun náà máa ń pe súrọ́tùl hujurat tábà sọ fún kan nínú akẹ́kọ̀ọ́ wọn tí kéwúyé ikrali súrọ́tùl àdáà ka súrọ́tùl àdáà bù fún mi sẹ́ǹpẹ́ tí ọba máa kéwú dáadáa wọn ló ní jẹ́ súrọ́tùl àdáà pé lọ́mtú jàdìfil Qur'an súrọ́tùl àdáà pé àti ẹ̀rí inú Kùránì súrọ́tùl àdáà kò yọ ní àṣẹ súrọ́tùl hujurat ìyá yìí eh suratul adab àwọn àfọ onítẹ̀fsir àwọn mufasiru wọ́n máa ń pè bẹ́ẹ̀ súra àwọn ẹ̀kọ́ tí wọ́n bá ti sọ fún ọ pé ọ lẹ́kọ̀ọ́ ìwọ ọmọ ẹ̀ ọ lẹ́kọ̀ọ́ ìwọ sísà ẹ̀ ọ lẹ́kọ̀ọ́ rárá ẹ rí wípé tọ́lá sọ fún ọ pé ò ní ládàbí ò ádàb ọ kéèyàn ọ̀dọ́gbọ́n bọ́ kọ̀rọ̀ kan kó sọkún díẹ̀ ṣé ẹ wá rí gbà míì olórí ádàbù wa ni Alislamiya. alìsìlámíyà mi, àwọn nǹkan míì táwọn èèyàn kàkàn pé o ní ádàbù ó lè jẹ́ tọ́ta kò ṣẹ̀rí àgàn máa gbọ́ mi o ó lè jẹ́ kí ni o ṣẹ̀rí à ìtẹ́lómi ọkà kan pé o ní ni pé ah, o lè ni nínú àṣà Yorùbá Yorùbá máa ń ni èèbó èdọ̀bálẹ̀ kìíyàn kò sínú kọ́tsọ̀ tiwọn nínú àṣà ìsìláàmù náà ká dọ̀bálẹ̀ fún yìí sára àṣà ìsìláàmù torí pé àwa jẹ́ yorùbá ìwọ̀n ẹ̀rí fáwọn àáfàá tán mẹ́sìndínlẹ̀ yorùbá àwọn àáfàá yẹn sọ́ọ́dì yorùbá wọ́n wá rí i pé ah, ká dọ̀bálẹ̀ fún yìí ọba tọ́lọ́mù ibi táwọn àáfàá yẹn ríṣẹ́ dáwọ́ àṣedé ńjọ́ náà ni pé àáfẹ́ ìdọ̀bálẹ̀ àáfàá máa ṣe kí ni o àáfàá máa ń bẹ̀rẹ̀ àwọn àáfàá yẹn náà gbọ́yé pé kákọ́ dọ̀bálẹ̀ àìsè fẹ́nì kankan àfi ta ni jama Allah ọlọ́run la máa ń forí kanlẹ̀ fún wa annali masajida lillah fala tad'u ma'allahi ahada àfọ onítafsiru àlìmọ̀rọ́gí tafsiri wọn náà wà ní tafsiri tálù lálẹ́ ìbí ilẹ̀ láì ta'ala nínú àyà yẹn ní sọ́tùlì jì nígbà tí wọ́n tu nínú àwọn àtúmọ̀ tí wọ́n fún náà nìyẹn pé àwọn oríkèéríkèé tá a fi ń kalẹ̀ fọlọ́run a gbọ́dọ̀ tún fi jọ́sìn fẹ́lómi a gbọ́dọ̀ fi wárí fẹ́lómi àfi Allah so torí pé báyìí lẹ́gbẹ̀ẹ́ ọmọ yóò di ẹ̀yìn adab kí ló fàájọ́ adab torí pé kéèyàn lọ́ba lẹ̀ ọ̀dọ́ téèyàn bá délùú èèwò tó ọba fẹ́ kíyàn tó ọba dọ̀bà lẹ̀ ọ̀ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí wọn torí pé ó máa strange it will be somehow alien kọ́ wá fẹ́ kéèwò kọ́ wá ní good morning sir lọ́ba dọ̀bà lẹ̀ àbọ̀ ọba kúnlẹ̀ ló ń dá sí wípé culture àwọn tí wọ́n study tọ́jọ́ mọ́ social studies sociology anthropology àwọn course of àríbá yẹn wọ́n máa ń ní àwọn features àti characteristics kíni o culture culture is not universal do you agree with me àṣà ò kárí ayé Islam is universal wàhálà ìbáṣe kírun Nàìjíríà pẹ̀lú South America ọlọ́sà ayé ti dára wọn ní ìsìn àwọn DSTV sátáláìtì gbogbo ẹ̀ wà ń bẹ íńtánẹ́ẹ̀tì YouTube bí wọ́n ṣe kí tàràwì ní gbogbo ìlú ayé wọ́n bẹ lórí YouTube kọ̀fẹ́ sí kọ́ńtì kan láyé tí wọ́n ti máa ń kí tàràwì tó ní rí kíní wọn lórí YouTube ayé ti dára wọn ó rí bá ṣe kí ta Amẹ́ríkà ó rí ti Malaysia bẹ̀ ó rí ti Egypt ó rí ti Sudan ó rí ti Britain ó rí ti Indonesia ó rí ti Saudi Arabia ó rí gbogbo ìlú ayé ń bẹ̀ ó rí i pé fatia náà wọ́n kọ̀ ká ọ̀sẹ̀ ìjọ́ kọ̀ ká tàbátí àdá fatia ni wọ́n sì ka súra lé wọn ò sì ní kọ́ lọ rùkú ìdúró wọn ò ti bẹ̀rẹ̀ ẹ̀yìn ìdúró ni rùkú sùjúdù ó tẹ̀lé torí pé Islam is what universal and Islamic culture is as well universal and unique Asa Islam kárí ayé ó sì dá yàtọ̀ ló jẹ́ pé bó o ṣe láwọn obìnrin ti wá ní ibi tá a ti ṣe wá àṣìlálẹ̀ tán lo ìjà obìnrin Ghana náà ó ṣe kí ni o yóò lo ìjáàbù torí pé is a uniform ẹ̀sìn ni jama do you agree with me báwa ṣe ń gbàwẹ̀ nàìjíríà wọ́n ń gbàwẹ̀ britain báwa ṣe ń jẹ ìyàtọ̀ ni pé wọ́n bẹnu àwọn ìlú òyìnbó ààwẹ̀ wọn is twenty hours gbogbo táwọn fi ń lo òru kò kọjá four hours ayé ti lu jára wọn gbogbo ẹ̀ là ń rí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bẹnu àwọn ọmọ ìyá wa tó lọ ìlú èbó last year tá a jọ ń chaàtì àwọn ọ̀rọ̀ kan Only ní twenty hours làwọn fi ń gbàwẹ̀ between eighteen and twenty hours náà fi ń gbàwẹ̀ lójúmọ́ tábà ti lè sínú báyìí tákì magrib àní wákàtí kan owó kì í ṣayì the next three three and a half hours ilẹ̀ ti mọ́ <laughs> mo nílò ẹ̀yin ọ̀tún lágbára díẹ̀ o àwọn yóò tó bóyá díẹ̀ bẹ́ẹ̀ o then irú bẹ́ẹ̀ ẹ̀ ní ráyè sùn pọ̀ tàbí ni yóò tó wá ṣe kí ni yóò ṣọ́ọ̀tì ṣùgbọ́n òun náà láǹfààní tiẹ̀ tó yí ọlọ́ àtàwọn tó ń gbé bẹ́ẹ̀ lásán sọ wípé àwọn ẹ̀kọ́ kan wá ń bẹ tó ọba ti ní ọta fún ọ nìyẹn ọgbọ́ islam original yẹ islam wa ló ṣàlàyé ẹ̀kọ́ fún wa bó o la ṣe ń sọ̀rọ̀ islam kọ́ wa bó o la ṣe ń jẹun islam kọ́ wa bó o la ṣe ń relate pẹ̀lú àwọn tọ́jú òbí a rí nínú ọmọ tí yóò jìyà lọ́dọ̀ ọlọ́run torí kò lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn òbí ẹ̀ arọ́mọ akéwù tí ó jìyà lọ́dọ̀ ọlọ́run torí kò lo ẹ̀kọ́ pẹ̀lú sars àbáfà rẹ̀ arọ́mọṣẹ́ tí ó lè mọ́ lùyọ̀ látàyé ọ̀tọ̀ níyàtọ̀rún ayé gan ò ní yẹ torí pé kò lẹ́kọ̀ọ́ pẹ̀lọ́gà rẹ̀ jàǹbá ló ń ṣe pẹ̀lọ́gà rẹ̀ àwọn ẹ̀kọ́ tó yẹ kó ní kò ní àìlẹ́kọ̀ọ́ yẹn ó lè kó báyàn níwájú ọlọ́run torí pé ń gbà bá débẹ̀ à ń ta àbàtọ̀ àmọ́ lò kàn án wà á ń tọ́ látẹ̀sọ̀rọ̀. àṣé àìní ẹ̀kọ́ ó lè ba séèyàn jẹ́ wájú ọlọ́ ọlọ́run ló sọ fẹ́ ń gbà bá ń bá lọ ẹ̀kọ́ téèyàn bá ti ní àwọn ìṣesí kan tó jẹ́ ìṣesí ẹ̀sìn òun ó sì máa rò pé òun ń kírun òun ń gbààwẹ̀ iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ kí ìwọ́ bàjẹ́ ìyẹn la ṣe gbọ́dọ̀ mà gbogbo àwa tá a jóbi gbogbo àwa tá a jẹ́ teachers tọ́já sí pé ṣe é tiwa ní ká káwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ gbogbo àwa tá a já àfà bá a ṣe ń kọ́ ọmọ nímọ̀ á tún máa kọ́ wọn ní kíni àdáàbù alìsìlámíyà àwọn ẹ̀kọ́ ọnú ẹ̀sìn yẹn á máa kọ́ wọn. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. ọlọ́run bá ní yáyọ alẹ́bí náà á mọ̀nù á bẹ̀rẹ̀ áyà yẹn ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ káwọn táwọn àáfàá sọ alákọ̀ọ́kọ́ ni pé Suratul Hujurat yẹ súra Madina ni ìlú Madina ló ti sọ̀kalẹ̀ fún anabiwa Muhammad sallallahu alaihi àwọn àáfàá ní madaniya ni aya rẹ̀ jẹ́ méjìdínlógún aya méjìdínlógún òun ní bẹ nínú súra yẹn aya àwọn àfọ onítẹ̀fsìn tí wọ́n máa ń tọpinpin nínú àwọn àfáà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀kan ni àfáà wa àlìmọ̀rọ́gí tí tẹ̀fsìrì wọ́n pọ́pùlà tẹ̀fsìrì lìmọ̀rọ́gí wọ́n máa ń tọpinpin pé súrà wo lọ́kọ́ sọ̀kalẹ̀ èwo ló sọ̀kalẹ̀ tẹ̀lé èwo ló sọ̀kalẹ̀ tẹ̀lé èwo ló sọ̀kalẹ̀ tẹ̀lé tẹ́ èdè orí súrà tó sọ̀kalẹ̀ kàn àwọn àfáà wa ń tọpinpin wọ́n fẹ́ tàbá bọ́ọ̀rù sí ẹ̀rí sí àwọn àfáà àsìkò táwọn bá ń sùn àwọn ọmọ wo tí a ìgbà táwọn bá ń browse tá ń chaati àwọn ọmọ wo tí a ìgbà tí wọ́n bá ń jẹun àwọn àfọwọ́tò ọmọ wo tí a ìgbà tí wọ́n bá ń gbádùn àwọn àfọ́ ọmọ wo tí a ìgbà tí wọ́n bá ń wo tẹ́lì tó ń gbọ́ rédíò àwọn àfọ́ ọmọ wo tí a ló fi já sí wípé nílẹ̀ Yorùbá a ní problem àpọ́n ìmọ̀ ẹ̀sìn lé tí wọ́n bá sọ wípé ilé kéwù standard ilé kéwòrè o pé ní táàmù ẹ máa san fifty thousand owó ilé kéwò àáfàá àtìyàwó àtọmọ ẹ̀ ní òrìra wọn sùkúù ń bẹ tọ́já sí bọ́wọ́ tán san ní táàmù ẹ mọ̀jà sọ̀rọ̀ boarding school school tí èsì boarding tẹ́ páwọn ọmọ ọkẹ̀ lọ láàárọ̀ wọn wà lé ní kíni o ìrọ̀lẹ́ tí wọ́n san over three hundred thousand tí wọ́n san over two hundred thousand tí wọ́n san ẹ wá já nílé kéwù kan náà jẹ́ standard irú school yẹn wọ́n ní classroom tó wà òkè. Okay wọ́n ní fáànù bẹ́ẹ̀ wọ́n ń lo àga gidi wọ́n ń lo mákà àwọn náà gba àwọn graduate tó parí ní Egypt Sudan Saudi kí wọ́n ní pé tó ilé eke òyì o ní táàmù o ẹ mọ̀jà wọ̀ san two hundred ẹ mọ̀jà san one fifty ẹ mọ̀jà san ẹja máa san common fifty thousand àáfà ìfẹjọ ọmọ méjìlá lọ ọmọ méjìlá ń ṣeré gan mẹ́fà ni wọ́n máa sanwó nù wọn mẹ́fà yòókù máa pàṣẹ fíṣẹ̀ ìbílẹ̀ láì nílé eke o àwa rò pé lé eke ọ̀wọ́ ti ta máa náwó lé lórí ilé ike ó ní fíṣẹ̀bílì láì ìwé fíṣẹ̀bílì ṣàìtọ́n ṣé fíṣẹ̀bílì ṣàìtọ́n ìwé tẹ̀ ṣe náwó bẹ́ẹ̀ ibi àníyàn àwọn èèyàn tó ń dá sẹ́ńtọ́ jẹ́ àfa àti máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ dé tó bá dé kó àfa náà ra jíìpù wọn àmọ́ fi dé kóra wọn sí èsì bá àfa náà ti dọ́gbọ́n sí ọmọ ti ń bo jíìpù àfa àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ nù ló ṣe fàtọ́jẹ́ pé a rí nínú àwọn àfa tí wọ́n kọ́ ìmáàmù Bukhari ní kéwù tẹ́ ẹ bá fẹ́ kọ́ àdíìsì ẹyọ kan ẹ̀ sanwó owó yín kìí ṣe támlì kìí ṣe mọ́ńtìlì kìí ṣe wíkìlì kódà kìí ṣe délì owó yín kì ní àdísìlì tẹ́ ẹ bá ti kọ́ àdísì ẹyọ kan ẹ sanwó lórí ẹ̀ àáfà ẹ ń gbowó ni ó lè mi ò gbowó mọ̀ lọ́wọ́ yín tẹ́ ẹ lè tán ẹ lè sanwó mọ̀ ń gbọ́dọ̀ ti sanwó àdísì èyí lè sanwó àdísì àtàbí sọ́lọ́ láàrin sàn owó àsìkò lẹ́ ń san ìgbà tí ìwọ lọ oko ìwọ lọ odò ìwọ lọ ìwọ lọ sí pápá fírí ìwọ lọ ọ́fíìsì ìwọ lọ síbi ó ti ń ṣiṣẹ́ ìwọ ló du ẹja tó ti yé èmi jókòó mọ́ òun wo tíya sẹ́mi náà bá bá sìkò èmi náà máa fi sọ pé ṣe ìmọ̀kẹ́mi náà lọ́fíìsì àsìkò tẹ́yìn fi wá nǹkan lọ èmi fi wo tíya lẹ́gbẹ̀ẹ́ owó àsìkò mi lẹ́ sàn yìí. àṣetàwa náà bá ń pọ́n ìmọ̀lẹ́ ìmọ̀ akéwú ìbátúrinlẹ̀ láwùjọ ìdúgbòsèwà yẹn lọ àwọn ọmọ wàá kéwú wọ́n wàá kàwé wọ́n wàá yàrá tí èèbá ṣe pọ́nà tó ní ká tó mọ ráwọn skul mùsùlùmí báyìí tí wọ́n ti kéwú mọ́kè ní ìwé àwọn ọmọ yìí ti sanrí lọ tẹ́lẹ̀ abẹ́ àti gbàgbé ni orúkọ Jésù náà pé láwọn bí sìn náà òbí mi ò tún tí ì jì ó ní sùkúù mùsùlùmí ó sàdá ọmọ àwọn ọmọ lọ sùkúù tí wọ́n ti máa pàtẹ́wọ́ tí wọ́n ti máa ṣe aleluya wà lẹ́kọ̀ọ́ lórí fún ọ láyé tí ó bá di kèfèrí tí ó jẹ́ mùsùlùmí rádaràda àwọn fáírọ́ọ̀sì tó bá ti wọ̀lá ọ̀daràn wájú ọlọ́run torí kò sí bẹ́ẹ̀ni ó ṣe iná àgàlẹ̀ ilmà di iná ṣe rí ìmọ̀ ìmọ̀ síláàmù tẹ̀ ń wò yìí àwọn àfáà lẹ́sìn ni fàǹdúrù amanta òdúnà di iná kan ẹ wòye sí ẹ sọ́ra ibolọmọ yóò ti gba ẹ̀sìn rẹ̀ kò sí káífà mọ́ ẹ̀yẹ̀kú ni bí ẹ̀kú ni mọ̀rọ̀ sẹ́rílẹ̀ ìtọ́pọ̀ jù ń bẹ̀ ẹni tó bá tírẹ̀nì èèyàn bá ṣe láwọn ọmọ lẹ́kẹ́ náà máa rí ìlọ́fà lónìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá náà lu wa kọ́lọ́n kó tún wa ṣe kó táwọn náà ṣe tẹ́ ẹ bá rà àáfàá tó já sí pé ẹgbẹ̀dí olóògbọ̀n kà ní ọmọ bí wọ́n ṣe ń lu aláǹgbà pọ̀ gbogbo aláǹgbà àdúgbò máa ń sá fún ibi àáfàá ìtọ́fẹ́ dé torí wọn pa wọn kí orí ògiri ni wọ́n ti mọ̀ gan ọmọ bí wọ́n ṣe ń lògbé aboyún ọmọ ọmọ bí wọ́n ṣe ń lo ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ọmọ ọmọ bí wọ́n ṣe máa ń lo eléyìí irú àwọn ọmọ tó bá kọ́nà ẹ lọ́wọ́ wọn wọ́n yájú ẹ̀mí wọn ò di wọn ò sì nẹ̀ka torí nǹkan kọ́ lọ́dọ̀ àfa àwọn nù ìgbà táwọn náà fi ń lọ àwọn ilé ike òkan láyé john àfa téèyàn bá pẹ́nu àwọn ilé ike òyìn àbẹ́yàn máa máa gírígírí ń bẹ̀ o lè má láàánú lójú níbi tẹ́ẹ̀ ti máa sọ odidi pẹ́pẹ́yẹ láàyè tẹ́ẹ̀ dáná ẹ̀wà àrò pẹ́pẹ́yẹ ọ̀hún láàyè kì í ṣe pẹ́ẹ́ dùn o tí ọ̀pẹ̀lú ṣe rẹ̀ tẹ́ bá ti bú ẹ̀mí ti bọ́lá rẹ̀ láàyè ẹ̀ dànù kòkó ẹ̀ wà gbé kíní kọ́fà lé lórí ẹ̀ wà wá òkúta ńlá ẹ̀ gbélé ẹ̀ wà bẹ̀rẹ̀ sí ní dáná pẹ́pẹ́yẹ yóò rúra kú ni yóò kù sófò tọ́jẹ́ pé ah, wàláhì àwọn àfáàn ṣe bẹ́ẹ̀ mo fọ́ lọ́kọ́ lásán àti ilẹ̀ kúra tí wọ́n ọ̀bá rí èmi fojú mi rí kìí sí pẹ́pẹ́yẹ nìkan wọn a máa sọ odidi ẹran láàyè bẹ́ẹ̀ yọ̀ wà jóná di èédú ó ní bá ṣe máa ń lọ́dọ̀ àwọn tí máa ń lò tàbí ni pé ẹ gbọ́dọ̀ fìyà aná jẹ èèyàn ẹnì kankan ọ̀lẹ́tọ̀ ẹ̀ àfọlọ́hún ọba àlekè ọlá nìkan tẹ́ ẹ bá ti rẹ́ ń tọ́já sí wípé irú ibi tó ti kẹ́kọ̀ọ́ nù òun náà ṣe kíni o yóò dájú tẹ́ ẹ bá sì rẹ́ tọ́já pé tó àfa àwọn tiẹ̀ òun èèfè lálàǹgbà kì ọmọ kéwù kì í sì jó nǹkan ṣùgbọ́n tiẹ̀ ní pé ẹ má fọmọ obìnrin sí lọ́dọ̀ ánà kọ́ wọn la gbogbo ọmọ obìnrin lè ké ó ti fẹ́ rú wọn látàtà ó sì mọ oògùn tí wọ́n fi máa ń ṣẹ́yún sẹ́gẹ́tì nìsín tiẹ̀ ó tún bẹ́ẹ̀ nu ọbẹ̀ pé kìí ṣe gbogbo ọmọ ilé kí ó ní máa wó láta ọmọ yín tó bá dúdú ẹ lè mú lọ ọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n èyí tó bá pupa ee àna kó wọn láwọn ìrọ́mọ pupa wà láì wọ́n wọlé kalẹ̀ sí la bó ṣe káfọ òǹkà gbá bó ṣe máa hàn tí wọ́n nu tẹ́ ẹ bá wọ ẹni tó kí lọ́dọ̀ àfọ òní sínà tí wọ́n bá jẹ́ hundred over ninety wọn náà ó sìnà wọn yà tọ́lá àfa àwọn ó ti mọ́lẹ̀ àna kó wọn là tọ́lá àwọn ọmọ kẹsẹ̀ wọn àwọn kẹsẹ̀ pé ó lè pa fáwọn ọmọ ilé kéwù rẹ̀ ahánàsọ́ọ̀la <laughs> eh, alájà tán wálẹ̀ kan ohun tán wálẹ̀ kan eh, ẹlẹ́yà tán kan pé wọ́n pẹ́ nínú ilé bàtà wọn <laughs> pé kò sí ọmọ ẹgbẹ́ jẹrẹ nígbà tí wọ́n bóde tán lọ léwẹ̀ lọ sí kíni o lọ wẹ̀ ìwẹ̀ kíni ìwẹ̀ so yóò ti káwọn ọmọ yẹn náà ń ṣẹ́ ṣe máa ń mú obìnrin tí ó mú balẹ̀ so irú àwọn tó bá kẹ́kọ̀ọ́ mẹ́rin jẹ́mọ́ kí làwọn náà dà ìwọ wá mọ́mọ́ rẹ lọ sùkúù kẹfẹ́rì wọ́n wá ní kò ní nitrate yóò nitrate kẹfẹ́rì la iláyà ṣáàlà ìyẹn lọ́fà tó jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ká mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn bá a ṣe mójútó ẹ̀kọ́ kíni o ilé ayé kódà ẹ̀yin tọ́mọ yẹn lọ sùkúù ọmọ ẹgbẹ́ ọlọ́kọ́ṣẹ́ hairdressing ó fẹ́ kọ́ tailoring ó fẹ́ kọ́ àwọn bí wọ́n ṣe ń ṣe báàgì ó kọ́ bọ́n ṣe ń ṣe bàtà ẹjẹ́ ọlọ́kọ́ lọ́dọ̀ ẹni ọlọ́run ẹ mọ̀ ìjọba yẹn ọlọ́kọ lọ́dọ̀ aṣẹ́wó lọ́dọ̀ ètí máa ń ṣẹ́yún lọ́dọ̀ obì tó jẹ́ pé àwọn boyfriend mẹ́ẹ̀ẹ́dógún wọn ò kún sàásùn ẹ wà selective highly selective irú ibo lọmọ yín ti fẹ́ kẹ́kọ̀ọ́ kèé ṣèwé àbíkéwù nìkan kódà ọmọ tí ọkọ̀ sí ọwọ́ ọfẹ́ lọ ọkọ̀ máa ṣe ṣe bíi ẹ má jẹ́ ọkọ̀ lọ́dọ̀ aṣẹ́wó ẹ má jẹ́ ọkọ̀ lọ́dọ̀ abúra ẹ jẹ́ àwọ̀ ọ̀dọ̀ ẹni rẹ torí pé ẹni yẹn lè lapa nínú sẹ̀mí ayé ta ni o ọmọ yín súrọ́tùlì ùjúrọ́t àwọn àáfàá lẹ́yìn súrọ́tùlì mùjádálà òun lọ́sọ̀kalẹ̀ àwọn àáfàá wa wọ́n máa ń tọpinpin gbogbo àwọn súra yẹn wọ́n ní sẹ́ wá rí súra yẹn à ẹ̀kọ́ ńlá ni àwọn nǹkan kan lọ́lọ́run torí ẹ̀ sọ súra yẹn kalẹ̀ ọlọ́run wa mú láwẹ́láwẹ́ ó mú láwẹ́láwẹ́ ìyẹn ló fà tó já sí pé al-imam al-hafiz ibn kathir rahimahullahu ta'ala. àwọn sọ nínú tafsiri wọn wọ́n ní aviyi ayatun adabalọ́rù ta'ala bíá ìbáàdà ulimuminin fíìmá yu'amiluna bí rọ́ṣúlà sallallahu alayhi wa sallam mina tawkir wal-ihtiram wat-tabjil wal-i'dham. wọ́n ní sẹ́ rí súra yìí ọlọ́run fẹ́ fi kọ́ àwa mùmíní àwa ẹrú sí ọlọ́run àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ ni. Sahari, bó o ló ṣe yẹ ká máa bá ànábì wa Muhammad lò sallallahu alaihi wasallam nígbà tó wà láyé èèyàn láyé àwọn sàábé nígbà tí ò tún sí láyé mọ́ lásìkò tiwa tá a wá lẹ́yìn wọn bó o la ṣe máa ń bá a ṣe máa pọ́n ànábì ni tá a gbà ànábì tóbi tá a kàǹkà ànábì tá a mọ̀ pa ànábì alápọ̀nlé ni ẹni rere ni ẹni ọlọ́run ni kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá bá a ṣe ní máa gba wájú ànábì ọlọ́run bá a ṣe ní máa yapa àṣẹ ànábì ọlọ bó ṣe já sí pé àní máa sáré àní ṣe bí ẹni tó smart àní máa sọ pé àgbọ̀njà ànábì ọlọ ń lọ àní sọ pé àmẹ̀sìnjà ànábì ọlọ ń lọ bá a ṣe tún wá ní sọ pé a fẹ́ pànábìlè tá a tún wá lọ gbé sípò olùyíyà tá a lọ gbé sípò ìbùdíyà bóun láàmú wá sìn àbíkú ọlọ àtúgbọ̀dọ̀ kọjá là ń bẹ̀ yẹn àfáà níyẹn ló fà á tọ́já sí wípé kèé wá ṣe ọ̀rọ̀ nìkan àáfàá ló àwọn nǹkan míì àáfàá wa àlùmọ̀rọ́gí ọlọ́run bá níyọ́nú wọn àwọn ní kódà wọ́n ló tún lè débi kíni tí bá fún ni sẹ̀mọ̀ pẹ́ lómi yọ ṣáájú ìmáàmù lọ rùkú yọ lọ ṣe bàbá ó tó débi ọ̀rọ̀ àwọn òbí wa bá a ṣe máa pọ́n àwọn òbí wa lé bá a ṣe ní máa gbáwájú àwọn òbí wa kódà nínú aládábùl ìsìlámì ẹ̀kọ́ ẹ̀sìn gidi ìwọ tó o bá jọ mọ́ tiwa àti bàbá rẹ àbí ìyá rẹ bá jọ ń lọ o gbọ́dọ̀ máa rìn ṣáájú wọn ẹ̀yìn wọn ló ń ṣe kíni ẹ̀yìn wọn ni wàá dúró sí. lẹ́yìn tó bá yọ̀dá wọn pé ìsòwájú èmi àtọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ máa sòwájú tẹ́ ẹ bá lọ́mọ tó ní adab ìlà ti sọ pé kẹ́ ẹ kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ kéwú gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ pé sùkúù nìkan lẹ̀ náà tẹ́lẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kéwú kì í ṣe pé ẹ lè máa jèrè wọn ìyàwó wọn ni ó nìkan fajá sọlé fún yín ìyá dádì tó ti dé ní ìsìn mọ́mì tó ti dé olú wọn ò yẹ ká máa gbé gra náà olú wọn kó wọn kẹ̀ máa embarrass wa ní màmá owó onírúurú aláta tí màmá tù jọ ni ló ṣe rọ́kọ rẹ̀ tó fẹ́ màmá ńlọ́wọ́ fẹ́ sọ̀dọ̀ tó ọmọ rẹ̀ yẹn ṣùgbọ́n ọmọ tó ọba kọ́lá ìjọba ìwọ ìyàwó mi jẹ́ kó orí rẹ̀ ó pé jẹ́ kí orí rẹ̀ ó ṣe kí ni màmá tèmi ni màmá oko màmá tó rẹ̀ mi tí mo fi di tí mo fi tí mo fi di commissioner tí mo di minister tí mo di accountant tí mo di engineer tí mo di pharmacist tí mo di chartered accountant tí mo di lawyer tí mo di commissioner tí mo di permanent secretary lọ́wọ́ ni màmá tèmi màmá oko màmá rẹ̀ náà yọ̀ọ́ kẹ̀lẹ́ màmá tiẹ̀ náà gbọ́dọ̀ lóbi mọ́ yọ̀ọ́ àjọ dà kí mọ́mí náà wà wá màmá tiẹ̀ sí màmá oko màmá tèmi ní kíni o màmá oko màmá tí ọ wà bí àáfọ lówó yóò jẹun yóò képo lọ yóò kàtà lọ mọ̀tẹ́mí ní kọ́kọ́lọ́ ọ̀fẹ́ rí lójú torí pọ́nmọ yín náà lẹ́sìn tó ti yé ìyàwó ti parí ti ẹ̀gbọ́nṣẹ́ ọ̀wà níráyè ti yín nígbà tí ọba fún yín lówó rádaràdà kan ìgbà tí ọba aṣọ léyà fún yín aṣọ sáfẹ́ẹ̀tì aṣọ wá ń tu ọ̀pá márùn ní ọ̀rà fún yín yóò láwọn arúgbó kí wọ́n sọ gidi màmá mi gan òtí ẹ̀kú bọ́ fashion ẹ bá wọn aṣọ wá ń tu ọ̀pá márùn so màmá tiẹ̀ ní ọ̀mà aṣọ gidi fún. inú ṣe gbọ́dọ̀ gbìyànjú kọ́ ọjọ́ mọ̀rẹ́ ọlẹ́kọ̀ọ́ àáfàá ló débi pé ọmọ kọ́mọ̀ máa gba wájú àwọn òbí ẹ̀ gan kódà ó tún wá débi ọ̀rọ̀ olùkọ́ ọ̀gá ìwọ ọjà kẹ́kọ̀ọ́ má máa gba wájú àwọn olùkọ́ rẹ má máa ṣe bí onímọ̀ jù wọ́n lọ ìfún tó lọ ń bá sàánú rẹ jù wọ́n lọ tó ń ríba wọn lọ́dọ̀ ọ̀gá kan má máa gba wájú gbogbo àwọn ẹ̀kọ́ yìí àáfàá ló bákan náà àwọn àáfàá aláyà yìí ó tún lè túmọ̀ sí pé látẹ̀kúlú bìkìláfìlì kìtàbí wà súnà o ò tún gbọdọ̀ máa sọ ń tọ́ta kó kùránì àti súnà tó o bá ti lè sọ o ti fẹ́ gba wájú ọlọ́run àtànábì nìyẹn àwọn àáfàá alá gbọdọ̀ sọ́ra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله Inna Torí bí táwọn lọ́pọ̀ àyà alákọ̀ọ́kọ́ nínú súra yẹn. Ọlọ́run ni mo pè olùgbàgbọ́ òdodo. huna lil mu'minin. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ lẹ́ẹ̀gbà mí gbọ́ lódodo. Ẹ̀yin tẹ́ ẹ lẹ́ni Ọlọ́run nìyín. fe ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yín. Sẹ́ẹ̀rí nínú al ìgbà mi yóò ní yá ayú anáṣù tọ́lọ́n bá ti ní mo pẹ̀yìn èèyàn ó kó mùsùlùmí sínú ó kó kèfèrí sínú irú tó fẹ́ sọ níbẹ̀ yẹn ẹ lọ wò ó wà general ayú iná kọ̀lákúná kan ni Ọba kó o ní pé jésù lọ́dọ̀ kó o ní pé ṣàngó lọ́dọ̀ báwọn dèdèrè kan ṣe ní gúrú màràjì lọ́dọ̀ àwọn gúrú màràjì táwọn wáyì àwọn wáyì tí wọ́n mú lọ́yọ̀ọ́ ṣe wàhálà tí wọ́n ṣòro rẹ̀ níbi cos ọlọ́run tó dáwọ́ làwọn wáyì wá mú wọ́n tó fi pa nínú rédíò àti tẹ́lì ó ti mọ̀ wípé orí ẹlòmíì kú débi pé ẹ̀dá ọ̀dà kan tó rí gúrú màràjì ta ló ń dáyàn

ọlọ́run ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo níbi ọwọ́ alẹ́ yẹn nìkan mọ̀ ń bá wí àsọfẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn àṣẹrù ńtọ́lọ̀ ń fẹ́ sọ yìí ẹ̀ lérí lára olùgbàgbọ́ òdodo kí ni ọba wa sọ látùkọ́ bímọ báyìí náà yáda ọba àmàbí ṣe máa ń gbọ́rọ̀ ọ ó lè gbọ́rọ̀ wá lábala amúrù tí ó jẹ́ command àṣẹ ó ṣe báyìí ìgbà míì ó lè gbé wá lábala nahayu ìyẹn ó jẹ́ prohibition ẹ má ṣe nǹkan báyìí méjèèjì náà la fi máa ń jẹ́ ni ọlọ́run ìwọ tó o bá ní mùmíní ni ọ́ ọ̀ ń tẹ̀ láṣẹ ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n alimani àwọn nǹkan tó lọ ń pè léèwọ̀ o tó ń ṣe èèṣẹ̀ ni ọlọ́run irú ẹ̀ láti lónìí téèyàn bá ń gbọ́ níwùsì ẹ máa rá àwọn men of God àwọn náà rí èèyàn mọ́lẹ̀ o ò lè jẹ́ ni ọlọ́run pẹ̀lú kọ́ máa rí èèyàn mọ́lẹ̀ men of God àwọn náà ń wá àwọn obìnrin olóbìnrin láta tí wọ́n ń sẹ́yìn fún wọn men of God àwọn náà ń de four one nine tí wọ́n ń gbà àwọn èèyàn o lè jẹ́ men of God báwọn men of shaitan bó ṣe wù kọ́ ọlọ́ọ̀jẹ́ ni ọlọ́run tó òun kírun òun gbààwẹ̀ aago kan ló ti máa ń jí lóru tó máa ṣe náfìlà èèjọ́ ọ̀sán ọdún kan ló fi máa ń gbààwẹ̀ ṣùgbọ́n àlìmọ́nì hijab gbogbo wa bú òfin ilẹ̀ òun parọ́ òun ta tẹ́tẹ́ òun ṣe zina òun ṣẹ́yún òun ṣe gbájú ẹ̀ òun bóra ó lè jẹ́ ni ọlọ́run bá yẹn kó o tó lè jẹ́ ni ọlọ́run ó máa ṣe do's ìyẹn ni commandments àwọn tọ́lọ́run bá ní o ṣe wàá ṣe ẹlẹ́kejì ọ̀wà abandon àwọn don'ts ìyẹn ni prohibitions àwọn tọ́lọ́ ń bá ní ọmọ dé díẹ̀ ntọ́lọ́ ń bá ní ọmọ ṣe wàá fílẹ̀ ìta àfi máa ń jẹ́ ní ọlọ́run nìyẹn ọlọ́run á ní láàtò kọ́ dì mú báyìí náà yáda yìí lá ìwà sóòlì àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ẹ má máa gba wájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn àfáàní látùkọ́ di mú báyìí náà yáda yìí lá ìwà rọ̀súlì àfáàwọ̀ ní àlùmọ̀ràn gí nínú àlàyé tí wọ́n ṣe fún wa lórí àyà yìí wọ́n ní ká má jẹ́ ó yà wá lẹ́nu àlàyé alákọ̀ọ́kọ́ ni wípé gbogbo ìwọ tó o bá jẹ́ mùsùlùmí má jẹ́ kí tìrẹ má gbé sàárà rẹ kọjá àtọlọ́ àti tànábì rẹ̀ má sọ ń tọ́ bá ti lè yàtọ̀ sí tọlọ́hun àtànábì látẹ̀kúlú bìkìláfìlì kìtàbì wà súnà gbogbo ń bá ti máa ṣe láyé rẹ̀ má jẹ́ kọjá àtọlọ́hun àtànábì má sọ pé mo ní opinion opinion rẹ yẹn jù sínú sálángá má sọ pé mo rò báyìí wípé ńlá sọ fún ẹnìkan níjó òní nígbà tí bàbá kan tó jẹ́ mùsùlùmí aláwọ̀ ọlọ́run padà gbàdúrà bàbá yẹn kódà ìjọ Jímọ̀ ló tún kú wọ́n wá fẹ́ sin bàbá sí makbaro ìtẹ́ mùsùlùmí ìyẹn ló bá súnà mu sẹ́ni gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ara ń tọ́ yẹ ká gbọ́ yé ni pé ká ti máa ṣàsọ́ọ́lẹ̀ ẹ mọ̀ sinmi sínú ilé ara àdánwò tí ò tí ì kú nílẹ̀ Yorùbá òun ni ká máa sìnkú nù ilé wàláì kọ̀bá tọ́lọ́mù ṣé ẹ rí bá a ṣe sìnkú nù ilé bí ìgbà tá a lọ ju wọn náà sáàrin àwọn òkú ni òkú ọ̀wà kọ̀ǹfọ́tébù àgbáyé kan lẹ́yìn tẹ́ ẹ jẹ́ èèyàn àgbáyé kan lòkú ẹ̀ ń dìstọ́ọ̀bù òkú ìníṣẹ̀rí àṣẹ ní ẹni mọ́kábára ẹni itẹ́ ṣe dáhà náà ń lọ mọ́kà ń lọ mọ̀dínà ibi tán sàwọn sàábẹ́ sí ari àwa sọ fáàfáà kan pé má gbé sàárà rẹ kọjá mọ́sálásí ó ní ẹyin ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa gan ọba ń dákọ̀ àáfàá wa ní kinní kan ilé náà sì ń sí àáfàá wa ní kinní kan ilé náà sì ń sí mo ní sẹ́ẹ̀ rí àáfàá yín kinní kan àáfàá yín kinní kan bóyá bíi tí àgbọ̀yé dé jọ náà nù tàbí kánípéjọ́ náà tí wọ́n kú ìtẹ́ mùsùlùmí èṣe kí ni o kè pọ̀pùlà ẹwà àwọn haúsá dòde ẹ bá ti gbélé haúsá haúsá èṣe kùlé tẹ́ná máa ń sẹ̀kù sí. afa nígbàdàn tèmi ti wá nìkan èkó la ti ń sọ̀rọ̀ yìí ìpẹ́ tó ti wà nínú ìlú ìbàdàn ní ìsìn ìfàlílà ìlàhàn kì í ṣe mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ma àwọn èèyàn ti ń gbọ́ yé tí wọ́n ti ń sèkù tẹ́ bàbá àtẹ̀mí kò kú tẹ́ la lọ sí sí wà lẹ́ àsínúlé so orí kẹsì kú tẹ́ oríire lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ni wọ́n gé orí rẹ ṣé wọn ò gorí èkú nulẹ̀ ìtẹ́ mùsùlùmí wọn lè gorí ẹ̀ ń bá gorí rẹ ó sorí ibú ayé àtọ̀run tí ìfò orí rẹ kọ́ téèyàn bá ara fá etí mùsùlùmí tó ti kú á ó fòfò lọ́dọ̀ ọlọ́run àbí tọ́lá túbá tọ́lọ̀ forí ìdè lókun ọfá etí mùsùlùmí etí kan ti tóbi jù èèkánná mùsùlùmí ọkẹ̀rẹ́ lẹ́yìn ìgbò ti kú láti gbé inú sàárè lọ wú sàárè sọ lára mùsùlùmí gé lásán ẹ má jà lọ yọ ojú àwọn tábà tó fẹ́ sin ẹlòmíì á lọ ṣàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a sìn kú lè jẹ́ òun lọ ṣàdúrà fún òkú wa asalaamu aleykum ahala diya mina muslimina wal mu'minin wa inna insha allahu bikum lahikun nasalu lọ́ọ̀ lana wàlákùnmọ́lá àfíà antum lana salafun wà nánú làkùn tábà àwọn àríwáyà míì tó wà báyẹn tẹ́ ẹ bá lọ ṣàdúrà fún ẹ fún wọn lóúnjẹ bí ìgbà tó lówó kan dé tán hánwó tán hánwó tán hánwó ẹ̀yin àdúrà kan lẹ́sẹ̀ gbogbo òkú tó wà nù tẹ́yìn ni wọ́n pè mọ́ra wọn lọ́wọ́ ẹ wá wo iye àwọn tí wọ́n mọ̀ ṣàdúrà fókù báyẹn ká sí tẹ́ nílànà Islam ṣùgbọ́n lómi lónìí ó fẹ́ gbé sàárà rẹ̀ kọjá tọ́lọ́n tàná bì látúkọ́ dìmú bàyìnà yádá yìí láàyè wà rọ̀ṣọ́ àfààní àṣẹ látẹ̀kú lu bìkìláfìlì kìtàbí wà súnà aláàfẹ́ ṣe wedding làáfàá náà bá sọ wípé kò sí tó burú bíi wedding gown kí n tó bá di wedding yẹn lórí kásìnkú sí tẹ́ yẹn làáfàá yẹn bá tó fẹ́ gbé sàárà kọjá àwọn sáláṣí ó lànà bí gan ilé wọn ṣe sí ah mo ní fine inú mi dùn fún tó mú wa ọmọ pé iṣẹ́ ìjọba kàkà tí a ní mo lẹ́ẹ̀ ṣe mistake wọn sí ànábì ìnáwó yàrá ni wọ́n sin ànábì sí. sẹ́yìn tó bẹ̀rẹ̀ àti yàrá àti ilé jẹ́wọ́ sẹ́gẹ̀tì tí wọ́n bá ṣe òkú lọ́dọ̀ wá bí iná mọ́sìkù sí iwájú ilé àbí kíni o ẹ̀kùlé wọn àti ànábì síwájú ilé wọn àdẹ̀ sẹ́sẹ́ kùlé wọn àdẹ̀ sẹ́sẹ́ gbẹ̀ wọn àsẹ́sẹ́ gbẹ̀ ó sì ibo náà sẹ́sí inú yàrá mo ní tẹ́wọ́ fẹ́ ṣe súnà tànàbí yàrá tó kù bá kú sílẹ̀ ìwọ sẹ́sí mo ní sọ wá rí tànàbí ní tí ọ̀wá yé ọ̀nà tó bá jẹ́ pé àfa àtò lè ka lárúbáwá mo ní àwà kóòtì àwà fọ àlè kóòtì àmẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún twenty wa tọ́ ibi tí wọ́n bá kú sí òun ni wọ́n máa ń ṣe wọ́n sí wọn ègbé wọn káàkiri jàmọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé anábì sallallahu alaihi ó ti jẹ́ kó yé àwọn sàábé tó wọn bá ti kú ibi òun bá kú sí náà ni ẹ̀sìn òun sí gẹ́gẹ́ bí àwọn anábì ọlọ anábì sallallahu alaihi wasallam ọ̀dẹ̀ tó ti sàsọ́ọ̀lẹ̀ tí n bá ti kú apá ọ̀tọ̀ mi ọ̀rẹ́ mi alákọ̀ọ́kọ́ ni jẹ́wọ́sẹ̀ ọ̀rẹ́ mi alákọ̀ọ́kọ́ táwọn ọ̀rẹ́ mi

ó ti máa bí tí ọlọ́run ní kó wọn dákẹ́ sí ó sì ti sàsọ́lẹ̀ pé tóun bá ti kú apá ọ̀tún òun àbúbákiri ni apá òsì òun wúmọ̀ wọ́n jẹ́ mélòó jàmọ́ gbogbo àwọn tá a ti lọ ájì akú ti rí wọn àwọn tá ìlọ náà ọlọ́run jà lọ. jẹ́mọ́ lẹ́yìn àwọn mẹ́ta ibo náà ṣe òfìmọ́nù sí ìtẹ́ ibo náà ṣe alice ìtẹ́ àbúrẹ́rà ìtẹ́ abrahamona auf ìtẹ́ saduna abiwakos ìtẹ́ tọ́lẹ̀ àbúrò báyìí dìlà gbogbo ìyàwó ànábì yòókù ibo náà ṣe wọ́n sí sẹ́ni ìyá wa ẹ̀ṣà láti ẹbí ìṣeré ìfẹ́ rẹ̀ tó tán sínú yàrá ìfẹ́ náà lọ sí wọ́n sì so jẹ́mọ́ látùkọ́ dìmú bẹ́yìn náà yáda yé láì wà lọ́sùlì má máa sọ ń tọ́ takótọ́ ọlọ́run tànábì má máa gba wájú ọlọ́run àtànábì tó bá débi àlámọ̀rí ẹ̀sìn tó bá dé àlámọ̀rí ilé ayé èmi ò kí ń ṣe dókítọ̀ dókítọ̀ ni wájú ẹni tó bá dé báyìí fẹ́sìkì láàfún eléyìí ní after five láàfún eléyìí fèlè ọ̀sẹ́wọ̀n lẹ́fún dókítọ̀ nù kọ́mádé bíi pé ká ṣiṣẹ́ ilé ẹ má jẹ́ architect owó níta bá yà báyìí di engineer ní pé site engineer owó níta bá ṣe báyìí tá a fi pílà mẹ́jọ síbi tá a fi táìrọ̀dù mẹ́ẹ̀ẹ́dógún síbi sẹ́ǹpẹ́sẹ́ tiẹ̀ nu pharmacist tẹ̀ owó nípe tá a bá fẹ́ kóògùn tá a bá lo kéde kan fẹlẹ́ ọ kéde kan tá a lo kéde kan eh, iodine sẹ́ǹpẹ́sẹ́ tiẹ̀ nìyẹn accountant jẹ́wọ́n sọ́wọ́n bá wọn dá sí àpò òògùn kí ni wọ́n máa dá sí owó ẹ má jẹ́ economics kí ni wọ́n máa dá sí ètò ọrọ̀ ajé kálukú ní fìdí ẹ̀nu bẹ́ẹ̀ tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má gbà wájú ọlọ́run àtànábì gbogbo òsèmí ayé yín ẹ ti kọ́kọ́ ọlọ́run àtànábì lọ́rùn làwọn débi ọ̀rọ̀ abẹ́ ṣe wẹ́dìn náà lónìí lọ́dọ̀ wa lónìí nínú wẹ́dìn tọ́pọ̀lọpọ̀ wa náà nífẹ̀ẹ́ lónìí òun ni wẹ́dìn táwọ̀ wẹ́dìn gown ìyàwó tó ti ìyàwó náà wá wọ wẹ́dìn gown ẹ mọ̀ wá wo ìwò ara rẹ̀ ẹ wà máa ya wa ẹ̀sìn nífẹ̀ẹ́ gbogbo àwọn afẹ́fẹ́ rí ti get ready life wọ́n kẹ̀ ju ọ̀bẹ sí ni káwù ìṣesí àwọn èèbó ni kódà kọ̀básà yorùbá mu yorùbá èsè wẹ́dígà yorùbá èsì ìgé kéèkì kéèkì èsà ló ń jẹ yorùbá má ṣe ní sí ìhìn rárá mú ni kéèyàn jẹ kéèkì o èmi máa jẹ kéèkì ṣùgbọ́n kéèkì àwọn èèyàn jẹ torí wẹ́dìn wọ́n ń ta kéèkì ládùúgbò téèyàn ra kéèkì ọ̀dẹ́ náírà two hundred naira jẹ tó bá wù ọ́ jẹ yàtọ̀ sí pé tápà lè hàn lé mọ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ kéèkì sí àwọn tí wọ́n hàn lé mọ̀ náà ti lọ kó bẹ́ẹ̀ bẹ̀ẹ́ká bá fi yòlẹ̀ ọlọ́fẹ́ ṣe wẹ́dìn o ti àrò pé ara wedding rẹ ni kò gé kéèkì o lè gé kéèkì lásán tó bá fẹ́ ọ̀fẹ́ fáwọn èèyàn kéèkì jẹ́ ń jọ wedding rẹ má àfáàchẹ̀ mọ́ wedding kéèkì sara wedding islam tó bá tiẹ̀ gé nǹkan láyé ó ṣe gé èkuru tàbí kó o gé àgbo ṣe báwọn oúnjẹ tí wà nù kó o gé túwó kó o gé ègbò àbí kó o gé kíni àsáró àbí kó o gé sapala ọmọ sapala tó máa fi àgbàdo ṣe tàbí kó o gé mẹ́ẹ́mẹ́ẹ́ ó ṣe tàbí kó o gé àmàlà àbí kó o gé kíni oríṣu ó ṣe jẹ́ kéèkì èbó ní ìwọ òde nǹkan èbó ní wá ń wẹ̀yìn èbó ní aṣẹ́wó làwọn ṣèbẹ́ ẹ̀rí lórí gbogbo wọn tán ní kámọ́ kọkùnrin àtọkùnrin kọ́ máa fẹ́ra wọn kóbìnrin àtobìnrin kọ́ máa fẹ́ra wọn àwọn ń bá já sùn ẹranko ni wọn ẹ̀yin náà wá fẹ́ máa ṣe bí àwọn ẹranko ẹ̀yin náà wá fẹ́ ṣe wedding ọmọ yín ẹ wá ẹ ṣe engagement engagement yẹn sara wedding Islam alága àdó alága àbẹ̀rẹ̀ bàbá ọkọ gbéyìí ọkọ ìyá ìyàwó òde bàbá àjẹbẹrẹ ìsìn gbogbo eléyìí sara ẹ̀sìn tiwa látùkọ́ dìmú bẹ́ẹ̀ ẹ má gbáwájú ọlọ́run àtànábì tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn àáfàá ní ká gbọ́ yé báyẹn. bákan náà tá a bá tó wá ń ṣàlàyé ẹ lọ àṣẹ nínú ẹ̀kọ́ nínú ibi táwọn àáfàá tó fà sí òun náà ni wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ má gbáwájú àwọn tó bá jẹ́ olùkọ́ yín ẹ rí pànàbí lọ́jẹ́ olùkọ́ fáwọn ta ni àwọn sọ̀hábà ìyẹn ló fà kò sí ẹnìkan tó lè pọ́n èèyàn láyé tó lè pọ́n èèyàn lé tó bá wọn sàbẹ̀sẹ̀ máa bá nàbí wa Muhammad ní afa ṣe rí bí abilọ́jọ́ tẹ bá rí àwọn afa torí àwọn àṣejù kọ̀ọ̀kan tí kẹ̀ máa ń wọ ni wàláì tí ọba ṣàṣejù tẹ́ ẹ bá rá wọn tó even láàrin àwọn onísúnà tẹ́ ẹ bá rá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń pa àfa àwọn ilé ìlú èyí ó sì máa lọ wọn ò ní ọ̀dọ̀ balẹ̀ fáfá rẹ̀ àfa yín bọ̀ báyìí omi àgbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ti pàdé fún un òṣàṣù ẹ̀ sálù àlà eléyìí gbómi àgbè ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ mi náà ó tó gbọ́ súnà ò ní kéèyàn ọmọ làákànlé òṣàṣù yẹn ẹlòmíì ẹ̀mí ẹ̀ ga tẹ́lẹ̀ ọ wá fẹ́ gbé sábẹ́ kíni o abẹ́ súnà súnà ò ní kẹ́mi rẹ̀ ọ̀gá orólùkọ́ rẹ ti ń bọ̀ àjẹbí bẹ́ẹ̀ gbogbo ni wọ́n pàdé ẹ̀yin súdẹ́ǹtì wà bíi wàhálẹ̀ títà yín sì ń bọ̀ wọ́n sì ń wo ọ̀nà dàdádé ní súpo ẹ̀gọ́nù olùkọ́ yín bọ̀ ẹ̀ sàlẹ̀ lọ gba báàgì lọ́wọ́ ẹ̀ olùkọ́ yín bọ̀ ó gbọ́ ọmọ rẹ̀ dání tẹ́ẹ̀mọ̀ ẹ̀jà sọ́mọ ọmọ sáàsù kan tó wá lápàlẹ́ ju sáàsù kan èmi ní gbé ìwọ kí n gbé ìgbà tọmọ sáàsù yóò fi lòṣẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún nílé wa eléyìí ti wa eléyìí ganamos ra wa eléyìí ti ra life wa eléyìí gala oríṣiríṣi kẹlẹ yóò lè wọ ọmọ nìyí wọ ọlọ́kí láadé kò ní yí ọmọ pé iṣẹ́ bàbá òun ni kẹ́ni o lòun jẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ọjọ́ máa ṣẹ́ tó ń kọ́ ewu wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sẹ́lò wọn ọ̀pọ̀ ga awọn lé mọ́ àṣẹ ẹ̀gbọ́ ẹ̀sìn yé ni látòkàn dè mọ́ ọ̀bà ìnáyàdá dáyé la ìwà sóyè wà tẹ́kọ̀ lọ iná tó bá rí bẹ́ẹ̀ wà ẹ ọlọ. alimami Nawawi rahimahullah ní nǹkan méjì náà ní jẹ́bẹ̀rù òun ni mo lè sọ lẹ́ẹ̀kan fílù tọ́hát wájìtì náà bọ̀lẹ̀ mọ̀ náà yí tábàlẹ̀ èèyàn bẹ̀rù ọlọ́run sẹ́rí mò ń sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe bí ìgbà tá a bẹ̀rù ọlọ́run lójú ayé wàfìlà àkíkọ̀ nípa pa àbẹ̀rù ọlọ́run sẹ́rí bẹ̀rù ọlọ́run ọlọ́run nìkan ló lè sọ ẹni tó bẹ̀rù ẹ̀ àti iṣẹ́ tá a bá ń bá lọ́wọ́ èèyàn sẹ́rí àwọn tó bá bẹ̀rù ọlọ́run wọn ì máa polówó ara wọn àwa bẹ̀rù ọlọ́run àwa ti bá àwọn onímọ̀ lò abáwọn àfáàlò abáwọn èèyàn lò tán jẹ́ ní ọlọ́run àwọn kọ́nà sọ pé ní ọlọ́run làwọn ìwà wọn ìṣesí wọn kódà ọ̀rọ̀ wọn tí wọn ò fẹ́ kéèyàn mọ̀ wà láàyè ó tó jẹ́ ká mọ̀ pé ní ọlọ́run ni wọ́n. ó ń bẹ nínú àwọn àáfàá wa nínú ìlú wa tá a ti wá nìbàdàn tọ́já sí wípé tán bá ti ní pírọ́blẹ́mù kan nǹkan ẹyọ kan náà fi máa bẹ lọ́run ìwọ ọlọ́run wọlá àpéjọ táwọn ti délé ayé àwọn ọ̀bọ́bìn kankan ṣe sìnà rí láyé àwọn sàánú àwọn ọyẹ ìpa àwọn àáfàá ilé ayé wa àáfàá mélòó ló lè sọ bẹ́ẹ̀. lẹ́yìn ìyàwó òun òun ọ̀bọ́bìnrin kankan ṣe sìnà rí sọ̀rọ̀ rí nínú tọkọ̀ rọrùn jù àáfàá tó bá já sí wípé jálàbí ló máa ń ṣe wà lọ́ọ̀yì ọ̀wọ́n mi ní òsì o mọ́sí mistake mi generalize ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àáfàá tó máa ń dáhùn obìnrin lòun á ṣe sìnà toróbìnrin ìgan tẹ́lẹ̀ àáfàá gan lọ́fẹ́ fọ́mọ bóun sùn yóò lóun ò lówó láàfáà ogun tẹ́ ẹ bá fẹ́ lòun ó fún yín o kéde túmọ̀ rẹ̀ ìsà ìlówó lọ́wọ́ fún ogun tẹ́ ẹ bá kéde túmọ̀ ogun tẹ́ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ ara mi èmi gán ṣe kéde o mọ̀ rẹ́dì ìlú ìgbà tẹ́ fóun gan fún rẹ̀ gan ti lo sẹ́wà fàáfà gan pé kó rí mi báyìí kọ́mọ lè kọ̀ntú ara rẹ̀ mọ́ ṣé aláwọ̀ àfáàyè ìjọ tí wọ́n bẹ̀rù ọlọ́run wọn èdóbìnrin lónìí náà kọ̀rọ̀ wọn ò dùn lójú táyé táwọn ọmọ ilé ìkẹ́ ọmọ rí wọn àfáàsìn ó ti lọ́fíìsì kan òun nìkan náà ni máa wà ní ọ́fíìsì yóò sì ní yàrá kan tó ta kété sí i so wọ́n mọ̀ fún nọ́mbà ni eléyìí ò lè já wa kódà tó tẹ́lẹ̀ ìbá lọ́sẹ̀dún mẹ́ẹ̀ẹ́dógún àrùnsẹ̀dún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀sáré wo tí ọ̀rá tẹ̀lé wo pé a ti bọ́ tọ́ba ara romance ẹ̀bí ẹ̀ tó tẹ̀ ń bá yà tó kì í ẹnìkan kò ní ṣe kí ni o ẹnìkan kò ní mọ̀ ṣé bẹ́ẹ̀ ah, wọ́n lọ nìyẹn. a tẹ́lá ṣùgbọ́n kò ṣe é sọ ọ́ta kódà mọ́ ka níwùsì kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àáfàá àtọ̀ ń báyà sùn tó tún bọ́ ọmọ sùn mọ́ kà fúnra mi lórí íńtánẹ́ẹ̀tì báyìí wọ́n pọ̀ káàkiri ayé bó ṣe wà náà àwọn àáfàá lọ tẹ́lẹ̀ tí àwọn pásọ̀ ti wà pọ̀ tí wọn ò lè má pọ̀ ẹ̀pá náà ẹ̀pá náà o oníkálùkù kó wá mú tirẹ̀ o ẹ̀pá náà kò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ sẹ́yìn pé mọ́sálásí àwàtúnlẹ̀ adam ọkùnrin ó wà ní kíni iwájú ń gbọ́dọ̀ obìnrin ó wà hmm. èyí ń ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì ilẹ̀ ńgbẹ̀ bá ń jó tìbí tìbí ó bá wọ̀nyẹn lára tán ibi tó yẹ pé ìjó gan fúnra èṣù ni sóye tìbí kálukú bá wọnú ara wọn tán ẹ̀ẹ́kẹ̀rì pé ara pásítọ̀ gan ọmọ mú òfù ẹ̀ẹ́kẹ̀rì pé àwọn ọmọ ìjọ tó bẹ́ẹ̀ lè jẹ́ pé sọ òru ni tọ́lọ́ bẹ́ẹ̀ ní kí ní ó ṣèèṣì lọ àáfà láàrin kátó gba jẹnẹrétọ̀ ọlọ́ọ̀lọ́mọ tí ó ṣẹlẹ̀ gbogbo eléyìn ọ̀gbọ̀dọ̀ ṣẹlẹ̀ náà Islam káwá láǹsìn lọ ọkùnrin àtòmí ká máa fara gbora ẹ wò rọ̀mọ́tọ̀ tá a máa ṣe náà fílẹ̀ òru sọ́mọ́ ṣẹlẹ̀ ọkùnrin yóò dùn wájú omi yóò dùn oníkẹ́ni o alátọ́lọ́mùsàmù tó wà ní Islam. wàtẹ́kùn lọ́wọ́ ẹbẹ̀rù Ọlọ́run àṣẹ tí ń jẹ́bẹ̀rù ọlọ́run nǹkan méjì ní fíìlù tọ́ art mọ́ láwọn àáfàá tí wọ́n bá bẹ́ẹ̀lì ọlọ́run èyàn lè má jẹ́ àáfàá tó bẹ̀rù ọlọ́run jẹ́ àáfàá wọn. a ti bá ọ̀kan nínú àwọn tọ́jọ́ mọ ìyá mi tọ́jọ́ rẹ̀ mi ó ti gbélé bàbá kan rí bàbá yìí sáàfà kọ̀ọ̀kan tó ṣùgbọ́n àwọn bàbá táwọn àáfàá ayé ẹjọ́ ń ṣiṣẹ́ ọlọ́run lára wọn ni aago kan bàbá yẹn ó ti kò sì ní sún kílẹ̀ òfin mọ́ tí ó mọ̀ ṣe náà fìlà tí ó mọ̀ bẹ́ lọ́mù bàbá ẹ má bí ọ̀dọ́ ni àwa ìmọ̀ẹ́nì tí wọ́n gbé aláàgó kan yìí nígbà bá di bí four four thirty àwọn ṣe kí ni o àwọn ìṣòro ni bàbá àwọn òfẹ́ náà tó gbé bí iṣẹ́ aago kan ìmọ̀ẹ́nì tí wọ́n gbé kájí láago kan o aago kan bàbá yẹn ó ti gbóòtú ẹni sẹ́wọ́n ṣe nìyẹn kò sí lè mọ́ gbàwẹ̀ monday thursday kò lè mọ́ gbàwẹ̀ lọ́jọ́ kí ni o sọ pé kèsè ni ọlọ́run sáwẹ̀ tí ń gbà monday ògùn ló ń gbà fún súnà yóò sí lẹ́gbà irun jàmá èsì ìbọn ọmọ lọ́wọ́ yóò tọ̀pá mi mọ́sálásí atúmọ̀ ṣètọ́rẹ́ àánú kọ̀dẹ̀sùn náà màmá ti ń gbẹ́bọ kèé kèé pọ́ọ̀sà kèé sì ń ṣe ìsìnà kèé ta tẹ́tẹ́ ọlọ́ọ̀ nìkan ní sìn bàbá yẹn ti kúrò nìkan lọ́nba ní fi sáájú jẹun náà bàbá yẹn gan lásán tó ọba ń rí ọmọ rí mọ́lẹ̀ lára ẹ̀ kèé tó wá sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ níwọ̀nba kèé sì bínú sáwọn èèyàn ó tún káwọn ọ̀dọ́ mọ́ra gbogbo tọ́lọ́ fẹ́ ló ń ṣe ń tiẹ̀ yẹn ìwọ lè rò pé bóyá kọ̀gbọ́súnà yè tó wọ àwọn nǹkan tó ń ṣe yẹ sí wọ́n ṣe sẹ́ẹ̀dì kan bẹ pé téèyàn bá rẹ̀ mọ́nítọ̀ ọ̀sẹ̀ ọlọ́run ní fún ládàá rẹ̀ tàjúrù tó ṣe ìwọ ọlọ́run ó kò fún kò dẹ̀sẹ̀ bọ́ kò máa kò sà kò máa pé ègún kò máa sọ pé sẹ́wù lọ́lọ́run òun kò sọ pé mùrìdá kan lọ́lọ́run òun ọlọ́run aláwò ló ń pè sọ́wárò kọ́lọ́run ní ó sì ṣe sí ìfáàrù yóò ṣe sí ìfáàrù lóru lọ́sàn-án láti fànàbí ọ̀sálà ó sì tọ́lọ́run bá ní ó ẹni tó já sí pé ó bẹ̀rù ọlọ́run débi pé ó ń ṣe tọ́lọ́run ọ̀dẹ́gbẹ́ kí ni jù sílẹ̀ o ẹsẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe bí ẹni ọlọ́run níta àáfàá dárọgbà sí ṣòkòtò ẹ̀ fún òkè lóòótọ́ ṣùgbọ́n só gbẹ́sẹ̀ jùlẹ̀ ṣe rí nínú tọ́sí àwọn èèyàn dọ̀tọ́ ọlọ́run lónìí òun ni kíní tí mo nà sókè yìí jẹ́mọ́ àti mo nà sókè yìí fóònù tí mo fi ń rìkọ́ọ̀dù ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ dọ̀tá ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá kàwé tẹ́ ẹ rò pé ẹ kàwé ẹ ń lo whatsapp ẹ ń lo facebook ẹ ń lo instagram ẹ ń lo telegram ẹ ń lo gbogbo rẹ̀ ẹ ń lo imo só ti yé ẹ ń lo skype gbogbo rẹ̀ bá ń bá wọn tẹ́ ẹ bá sọ̀rọ̀ ayọ́ sọ yín dọ̀tá ọlọ́run ọ̀nà àkọ́kọ́ tí wọ́n gbà sọ yín dọ̀tá ọlọ́run òun làwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ máa dà láàmú lórí nẹ́ẹ̀tì àwọn ọmọ obìnrin tẹ́ ẹ jọ máa chat tẹ́ ẹ máa send pictures síra yín àwọn ọmọ tó ní kó olówó díẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn náà sì rèé innocenti ni wọn ọmọ tí òrówó rí tó seventy five thousand àkáǹtì ẹ̀ ten thousand ní yọ àwọn òbí rẹ̀ ò sì ní ọmọ ọlọmọ o ti ń wo láta o ti ń bá ṣe èyí tó ṣe plan bẹ́ẹ̀ ṣe kí ni o sìnà láàrin ara ọlọ́run ni ọ ń lo ọ̀pá mínì wọ́n ti kọ́bọ̀ gbé àwọn orí ìlú kan wá ọ̀rọ̀ àwọn obìnrin onídìgélèmọ̀ ọ̀rọ̀ àwọn onígbàyà rẹ̀gẹ̀dì ọ̀rọ̀ àwọn tó ṣe eh, wedding ní ọ̀sẹ̀ ó rí ọmọ ìbàdàn ó rí oríṣiríṣi àwọn nollywood tó o bá rẹ ojú rẹ lẹ̀ ọwọ́ pọ́ fẹ́ lu lásán fáírọ́ọ̀sì tó o lè má sọ ní ọlọ́run ó tètè gbé àwọn obìnrin onídìrẹ́gẹ̀dẹ̀ àwọn oníjọ́ọ̀fì àwọn ìgbẹ́lò mi náà yóò tún wá dán lórí gbogbo àwọn àdánwò yẹn yóò tún wò òun náà wọ́n tún láwọn kan kíní kan if you want to kíní kan enjoy your wife click on this ó click ẹ̀ wọ́n tún gbé ọlọ́nà àgbáyé ìsìnà àwọn site ti pọ̀ tó wo wọ́n ń ṣe wọ́n ń bóbìnrin ọmọ tọ̀tọ̀ ọlọ́run lónìí ọmọ gbogbo tí ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ ò ṣe rí ó ti ṣe lórí íńtánẹ́ẹ̀tì yóò fẹ́ practicalize ẹ̀ láyé táwọn ọmọ tí kódà ọdọdọ ọmọ tó ń lò jáàbù ọdọdọ ọmọ tóun náà lọ léèké kódà ọmọ tó kọ́ ápùrà ní sòrí fáírọ́ọ̀sì lọ́dọ̀ tiẹ̀ náà ìlàsì gbọ́dọ̀ gbìyànjú kárí àwọn ọmọ wa kan jẹ́ni ọlọ́run ìtí sì jẹ́ni ọlọ́run náà ní nǹkan méjì tá a sọ bóò làwọn ọmọ wa ó sì máa ṣètò ọlọ́run wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ wọ́n sì náà fìlà wọ́n gbàwẹ̀ súnà wọ́n máa ka kùránì wọ́n ṣàṣkárù àárọ̀ wọ́n ṣàṣkárù rọ̀lẹ́ wọ́n máa ṣàdúà wọ́n máa ṣètọrẹ àánú wọ́n ó ṣe dáadáa sóbì wọn gbogbo tọ́lọ́ bá fẹ́ wọ́n máa ṣe bóò làwọn ọmọ wa ó ṣe jìnnà ṣẹ̀ṣẹ̀ kọ́mọ wọ́ wọlé ọkọ lẹ́yìn tí o sì sìn rí ẹwà náà bí wa Muhammad sallallahu alaihi wasallam àdébí ni mọ̀nà àlà jariyatayn hatta tabluga wà tó dọ́ka ẹni tó bá tẹ̀lé ọmọ obìnrin méjì ọmọ obìnrin méjì eh, ó rìn wọn láti kékeré wọ́n fi wá bàlágà wọ́n wọlé ọkọ lódìdí ọmọ lọ́mọ tí o sì sìn rí èmi àti àwàlùjà náà bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa àwọn bàbá wa náà jókòó àwọn ìyá ni mò ń wò lọ́ọ̀kan ṣèbí náà ṣáájú ọ̀bàláyé ìjọ́un ọmọ tó bá wọlé ọkọ tí ò gbé ìbàlẹ̀ wọlé ọkọ sí wọn ní pàrókò bàjẹ́ lọ sí ìjọkejì àwọn kòròfó ẹyin kòròfó ìsáná kòròfó àgbọn gbogbo nǹkan kòròfó kòròfó wọn ò fi pàrókò sí ọmọ tẹ́ ẹ fún wa yóò kòròfó ọmọ ni. ṣèbí lónìí fájìlítì ò nítumọ̀ mọ́ fájìlítì ò ṣe kí kò nítumọ̀. tẹ́ ẹ bá wà àwọn ọmọ lónìí nínú tó fi ń ṣe wèrè ni wípé kọ́dà lómi ò tó máa sọ fún ọ wípé ah, àní àfọmọ tí ò ṣe tí ọmọ tó wà fàájì wàhálà ni kó wọn ẹsẹ̀ àjẹpọ̀ lọ́wọ́ ẹsẹ̀ wọn àwọn ọmọ ti ló ń sìn náà. iyì sí ní ìwọ tó ọjọ́ ọmọ ọkùnrin ṣẹ̀ríà ọ̀fẹ́ kó involve no premarital sex ọ̀ gbọ́dọ̀ tí ì máa sí àwọn ọmọ òbí ẹ̀kọ́ kọjá pé ìyàwó rẹ̀ tó ọba fẹ́ ni ó jẹ́ ni àkọ́kọ́ tó ọkọ̀ rí owó rẹ̀ ìwọ tó ọjọ́ ọmọ obìnrin kọ́mọ̀ jẹ́ ọ̀tọ̀ ni tẹ́ ń parí ọ̀tọ̀ ni tọ́ ń ṣẹlẹ̀ inú ọkọ òdò inú ìyàwó náà òdò ọkọ ń ka pé ìyàwó òun bá ń wo ọkùnrin mi chat ìyàwó náà ń ka pa àfa àwọn ọmọbìnrin kan máa ń pè yẹ wà ní pé mò ń bọ̀ òun bùkún sáré lọ yóò lọ rìsíìfù ní kéde ìta àwọn ìyàwó ti wá ilé ìwà yìí tó fi spíkà ṣé tí mò ń sọ yọ àwọn ìyàwó ti wá sí àwọn máa yẹ fóònù àwọn náà máa yẹ fóònù wa wò wàhálà àṣírí ń tọ́ bá wà nú jẹ́rí lórí fóònù àwọn ìyàwó ti wá torí wípé ẹ̀sìn táwa gbọ́yé làwọn náà gbọ́yé ó lè rọ bí èmi náà kọ́wọ́n náà fáírọ́ọ̀sì ọmọ wọlé sára rẹ o ṣùgbọ́n ó dìpẹ́ǹd lórí irú ọkọ irú ìyàwó àwọn tó jẹ́ súdẹ́ǹtì dèmi dìsíf àwọn sáàfù skul mi wọ́n mọ máa ń rìlísì fóònù mi fún wọn tí wọ́n lo data orí fóònù mi wọ́n ọ́sọ́ọ̀tì ẹ̀wọ̀n ìgbè fóònù mi lé wọn lọ́wọ́ báyìí ẹ máa yẹ̀ wò ó ò lé falilẹ̀ alhamdu ọlọ́run là wà ń bẹ̀ ó ò lé rí pé obìnrin kan àwọn sẹ́ni bíjọ́ àwọn àṣewèrè kan ó ò lé rí ọlọ́run sì làwọn mi kọ́ jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ abáwọn ṣèṣì mẹ́ lẹ́yìn àwọn ìyàwó táwọn afẹ́ ọlọ́run làwọn àmì pé kò so bí iná láìpẹ́ pé wọ́n bá ń ṣe sìnà rí ọlọ́run làwọn bẹ́ẹ̀ kìí ṣe pa agbọ́n o ṣùgbọ́n tírénì tí wọ́n fún wa láti kékeré nìyẹn pé ẹ gbọ́dọ̀ ṣe rádaràda ẹ̀yin náà tẹ́lẹ̀ àwọn ọmọ yín bẹ́ẹ̀ wà tẹ́kù lọ́à ibi ń jẹ́ pé èèyàn bẹ̀rù ọlọ́run nìyẹn ẹni tó bá bẹ̀rù ọlọ́run nǹkan méjì yẹn ni ìtọ́lọ́run bá ní ó ṣe yóò máa ṣe ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́run la ṣe ń sọ fún àwọn àáfàá tí wọ́n máa ń ṣènáwó tásìkò òun bá tó tí wọn ní fìnáwó lẹ̀ ẹlẹ́ǹsẹ̀ súná ọmọ aago méjì lùbá yín bẹ̀ zuri títí láti bí aago kan kájà ní pé nílẹ̀ yorùbá tí wọ́n á bí tù la máa ń kírun ẹ̀ tí ìkọjá la ìnáwó tẹ́ ẹ ṣe bí tù ẹ dánáwó ju ẹ lọ kírun àwọn àáfàá ń ṣe wàlímà kùránì wọ́n bẹ̀rẹ̀ wàlímà látàárọ̀ zuri tó wọn ò dánáwó dúró ásírì tó wọn wá lọ sọ́ọ̀pù magribi ẹlẹ́ǹsẹ̀ wàlímà kùránì ẹ ti ń takò kùránì ọ̀hún irú tó ṣẹlẹ̀ sáwọn lọ́ọ̀yà nàìjíríà tọ́já sí wípé ọmọ fìdáwùsà àmọ́sà tó yẹ kẹ́kọ̀ọ́lù ẹ̀ tó bá ẹ̀yin tẹ́ ẹlẹ́ni mójútó fi ẹ̀yin gẹlẹ́ tó rúfin ọlọ́run fi àgbẹ̀ yín lọ́rùn àbí tẹ́ ẹ bá túbá lókun. kí ni wàhálà alẹ́ ayé yìí ọmọ lo ìjáàbù torí pé ó lo ìjáàbù lẹ̀ sí kọ́ọ̀lù ẹ̀ tó bá ẹ̀ dínú ìjáàbù ọlọ́run bínú sí yín. wàláyé ẹ ti kọlu ọlọ́run ọlọ́run sì kọlu yín láyé kó tó kọlu yín lọ sàrí àtijọ́ ọgbẹ́ ìdí àlùkìyámà ẹ rò bẹ́ẹ̀ ní ìdálọ́wọ́ tẹ́ fi lé ta bi yín bí àwọn tán bi mòfin nàìjíríà bí ofin ṣe ń rú òfin làwọn àáfàá náà ń rú kùránì ẹ̀yin amòfin nàìjíríà ẹ̀ ń takòfin ọlọ́run ọba àmọ́ bí ó sì jẹ yín ofin ẹ̀ ń gbógun ti tọ́lọ́run pẹ̀lú òfin rọ́ òfin man made ọmọ tó ń lò ọmọ tó ń lò professional course rí wọn rí medicine rí pharmacy rí wọn ọlọ́run fẹ́ rí wa lálùjẹ́ náà ẹ̀yìn ọ̀wá ọlọ́run fẹ́ rẹ̀ yín nù náà àfi ká ẹgbẹ́ tọ́lọ́run tẹ́ ẹ̀bá tọ́lọ́run àtàyé ni ó ti máa dàrú lọ fún yín táwọn tó wá kọ́ òfin nàìjíríà tọ́ba wá ń rúfin sọ́yẹ káàfọ́ ọmọ ẹrú kùránì ẹlẹ́sẹ̀ wòlí máa kùránì fọ́mọ àsìkò zúrì tó ẹ̀ lọ kírun àsìkò ásìrì tó ẹ̀ lọ kírun kùránì wò lẹ́sìn wàlímọ̀ rẹ̀ wàlímọ̀ rọ́lẹ̀ ṣe ẹ̀yin oníṣùkú èmi náà jẹ́ kan nù yín ẹ̀ ń ṣe end of year party end of year party rọ́wò lẹ́ ń ṣe bẹ́ẹ̀ lè lọ kírun end of year party yín dúró ẹ lọ kírun fọlọ́run ara tí ó ṣòfẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run nìyẹn kì í ṣe páyé lẹ̀ ń wá ẹlẹ́nse transport transport ìwòlewò lẹ́ ń ṣe zuri tó tẹ́ ẹ bá stop transport àwọn kù mùsùlùmí kan bẹ̀rù ọlọ́run wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa wà lẹ́yìn wọ́n ibù ní stadiumu stadiumu ọ̀yọ́ sí ìdílé ẹ̀ wọ́n stop when ẹja lọ sàlùwàlà nígbà bá kírun táwọn tó padà bẹ́ẹ̀ ṣe báwa la ní ẹ lásán owó stadium àwa la sì ń kọ́ńtò stadium wa kí ni wàhálà alẹ́ ayé ìyá ìwọ náà ṣe fírídọ́ọ̀mù fọmọ ọsẹ rẹ ẹ wá ṣe fírídọ́ọ̀mù ẹ lọ kírun ọ̀bẹ̀rù ọlọ́run ìwọ náà lọ bẹ̀rù ọlọ́run ó tó lọ́jọ́ ayé ìwọ náà ń fò lóru apá rẹ ọkàn jọ tó nílé fò má ń ó bọ̀ sínú sàárè ìyá àjẹ́ àná gbogbo wa ẹ̀yà àjẹ́ ọlọ́run wàtẹ́kù lọ́ọ́ Inna Allah sami'un alim. ní ayọ́ àlẹ́bí náà amanu la tarfa'u aswatakum fawqa sawti nabi ọlọ́run tó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ kóhùn yẹn ọmọ akọjọ òun ànábì. àwọn àyà yìí ní sábàbù nùzúl bẹ̀tì ní sàlàyé tọ́pọ̀ àwọn àtúmọ̀ rẹ̀ àti tá a fẹ́ rí dìmú ni màá fókọ́sì jù. torí pa àti nínú àwọn kan tí wọ́n bá nàbí lògbà nínú àwọn lárúbáwò oko tí wọ́n ní ẹ̀kọ́ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni ya òun yẹn ọmọ ẹ̀ga kọjú òun ànábì ìwọ́tọ́ ọjọ́ ma òun rí ọgbọ́dọ̀ máa lo òkè kọjú òun bàbá àtìyá rẹ bàbá rẹ ń bọ́ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn bẹ́ẹ̀ ṣẹ́gi nínú ah, olúwa náà ní ọmọ tó lẹ́kọ̀ọ́ bàbá rẹ ń ọmọ tó bá lẹ́kọ̀ọ́ tóbi rẹ bá ń bọ́ sọ̀rọ̀ òun rí ó o yóò lọ ọ̀lẹ̀ èmi sọ kí nìkà ní àkáǹtì tèmi ara àwọn ọmọ tí wọ́n fi wọ́n tó dáwọ́ lu tíṣà wọ́n tó lù pé ìwọ ìwọ lè jẹ́ àjíwèé wò ní ẹ̀sáàmù àmọ́tá ṣe fún wọn sì fi máàsì bójú wọn sì lu tíṣà wọ́n ṣe bẹ́ẹ̀ mú tíṣà kan ẹ̀ àbá tíṣà àti yọ̀rọ̀ tíṣà ti di ẹdun arinlẹ̀ sùkú gbogbo táwọn bá ṣe kọ̀yà ajá sí wọn pé èmi níjẹ̀ wọn pa mí lọ́ba tó ṣe kíníkà wọ́n pọ̀ dànù ni. sincerely ifá tó sọ́jà pé àwọn ọ̀rọ̀ mi sí ọ̀nkùn tí sábà ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi sọ̀rọ̀ ọ̀nkùn òun òní dọ́dọ̀ yín mọ́ ẹ̀yìn ìyá wọ́n yọ sí lóru wọn ni ìwọ lọ́mọ ń na kíní ẹgbẹ́ àwọn ó ti fẹjọ́ sàwọn nú ẹgbẹ́ o àwọn ọ̀rọ̀ mi sí ọ̀nkùn ni ó ti rí nẹ́tíwọ́ọ̀kì ni o o ìgbà náà sùn mọ́ lọ àwọn eléṣù pọ̀ náà kódà náà àwọn tá a jọ kí mọ́sálásì ẹnìjọ́ ṣe meeting landlord eléṣù wà bẹ́ẹ̀ ẹni nínú family eléṣù wà bẹ́ẹ̀ àbí kéyìn òsúnmọ́ lọ tó o bá torí àwọn eléṣù tí wọn náà bá lọ ọjọ́ ẹgbẹ́ ayé ẹ̀ẹ́dọ̀ sùfù lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá súnmọ́ ọlọ́run táwọn ń wọnú ẹgbẹ́ ayé ayé ọ̀tàn ọ̀run ò ní ṣe kí ni ọ̀run ò ní tán jama látàrúfà wú aṣọ́wátà consulting nàbí ẹ má jẹ́ kóhùn yín ọmọ ọkọjọ́ Anabi ti kú ò láyé tí wọ́n bá ń ka àdíìsì ànábì mọ́ máa pariwo gbùlà tí wọ́n bá ń sọ̀rọ̀ ànábì fún ọ pé níta ànábì sọ̀rọ̀ ìhàn fọwọ́ òsì jẹun wọ́n bá fún ọ ládìísì pé kódà ká fọwọ́ òsì jẹun ọba ní náà ayé ànábì nìyẹn o ayé ànábì nìyẹn sẹ́yìn ayé ànábì wọn kì í lo kọ́tílẹ́rì ayé tiwa àwọn lo kọ́tílẹ́rì dẹ̀dẹ̀rẹ̀ ìwọ ọlọ́pàá káwé fámìlì yìí àwa náà lọ sùkúù àwọn èsì fọwọ́ òsì jẹun kódà ní àṣà Yorùbá gan ẹranko ní máa fọwọ́ òsì jẹun náà mùsùlùmí yìí máa fọwọ́ òsì jẹun so ti mùsùlùmí yìí fọwọ́ òsì mu pure water ọfọwọ́ ọ̀hún tó ń jámàlà ó mu fi ọ̀bọ̀tà ọfọwọ́ òsì mùsùlùmí èṣe bẹ́ẹ̀ má jẹ́ kóhùn rẹ ọ̀gá kọjú òun ànábì tọ́lá ti lè kóòtù ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ láàrọ̀ sára jẹ́ kóhùn rẹ ó ṣe kíni o kọ́ lọ ọlẹ̀ ìgbà tánàbí ọ̀wá sí láyé má àtọ̀ máa lò ó fáwọn tó bá tó rí bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ àwọn onímọ̀ á máa ṣe bẹ́ẹ̀ fún wọn nínú àwọn olùkọ́ wa á máa ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn ọ̀gá tí wọ́n kọ́ wa níṣẹ́ ohun wa ò gbọ́dọ̀ máa lò kíkọjú ohun wọn tẹ́ dórí àwọn òbí wa ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn tọ́ba ń bọ́ sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ló jẹ́ pé ẹ̀yin jẹ́ ìyá iṣẹ́ ń bẹ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nìkan bọ́ máa yín sọ̀rọ̀ bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ lóhùn rẹ̀ bá ń lò kìjà ìwọ ọmọ yìí bàbá rẹ̀ ó fẹ́ parẹ́ ohun èyí máa kọjú ohun bàbá èèyàn ìwọ tó bàbá náà pé màmá gbà mí ọmọ mi rẹ̀ bàbá ló ṣe kí ni o hmm. lọ́bẹ̀rù ọmọ dẹgbẹ tí wọn sì gbọdọ méjì ẹ̀mẹ́ta tó bá nídìí kẹ ewu ogi ewu ogi ilé láti kẹsọrọ òde charity begins at home ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí àwa kẹ́ ọmọ ọmọ wa dìdàkudà ẹ̀kọ́ tẹ̀ wá kọ̀ wọ́n kọ̀ wá láti ta kódà ó tó débi pọ́nmọ míì tó lọ fún interview ó tó wà arrogant sẹ́gẹ́tì ní ìsìn ẹnìkan wá fún interview the squad of ọwọ́ àǹsẹ́ mọ́ àròkè dèdèrè lélẹ́yìí ò tí ì ríṣẹ́ ibùdó rẹ bá débi iṣẹ́ tẹ́gbẹ́ ó million with arrogance wà lùsẹ̀ tó o bá rò pé o ní màgá kí ló tún ṣe ó tẹrí ba o máa jẹ́ kóhùn o ò máa ṣe bí ẹni pé you are encyclopedia of knowledge àròftà ṣáíhán wàgábàt anka àṣìyà nǹkan díẹ̀ lọ́mọ àìmọye nǹkan lọ́mọ ẹlòmíì ò tún máa wà arrogant iná mọ̀nà ẹ̀yìn nìkan èyí tètè mókè báwọn ó lè jẹ́ pé àwọn tí ó kún ọ lọ́wọ́ àwọn tí ò ní mọ̀ tó ọ ni tọ́ba tí a fẹ́ sọ fún wa pé onímọ̀ jù ọ lọ àwọn olùdókè bàbá onímọ̀ máa dìmọ̀ rẹ mú ntáwa náà ó fi gbé ọ̀gá á ṣe kí ni o á dùn ún ara ẹ̀kọ́ ìsìláàmù ohun èèyàn máa ń lo òkè kọjá ohun àwọn tó bá jẹ́ ni ọlọ́run kọjá àwọn òbí èèyàn kọjá àwọn olùkọ́ èèyàn kọjá àwọn ọ̀gá èèyàn ara ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn. wàlá tẹ́jẹ́ àrú làwù bìkọ́lì kàjárì bá di kọ́mlì bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí tẹ́ ẹjọ́ jẹ́ classmates ẹ̀yin tẹ́ ẹjọ́ jẹ́ colleagues bẹ́ẹ̀ sì máa bára yín sọ̀rọ̀ ọ yàtọ̀ sí bá a ṣe máa ń bá wọn elderly people sọ̀rọ̀ abdullahi aláìkòrí báyẹn jọ ah, eh, abdulrasheed báwọn kọ́ ló ṣe rí sọ̀rọ̀ pọ́ọ̀lẹ́jọ lẹ́yìn méjìjọ nìyí ẹ lè jọ gbọ́ra yín yé ṣùgbọ́n rú bẹ́yìn ṣe ń bára yín sọ̀rọ̀ yẹn tó o bá lọ bẹ́ni tó já sí wípé kèé ṣe rú èèyàn tẹ́ ẹ jọ wà ní the same age bracket ọ̀tọ̀ ni túmọ̀ tí ó ní lọ́dọ̀ ọlọ́run Muhammad sallallahu alayhi wa anta Ase àìlẹ́kọ̀ọ́ ó lè ba séèyàn jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kọ́lọ́jà sí pé sẹ́yìn ó bàjẹ́ látara pé ẹ lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tánàbì tó wá kú ò láyé ẹ lo ẹ̀kọ́ pẹ̀lú súnà rẹ̀ má jẹ́ kóhùn rẹ̀ ọ̀gá kọjá ohun súnà ìyẹn la fẹ́ ń sọ fún gbogbo àwọn èèyàn náà tí wọ́n ń gbógun ti súnà ànábì sórí gbà míì èèyàn lè má tíì ṣe àwọn súnà kan ọlọ́run tí ní kí mánì rẹ̀ ó débẹ̀ àbó ò tí ì gbọ́yé má gbógun ti àwọn tó ń ṣe kó wọn lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ ṣàdúrà fún wọn kọ́ lọ wọ́n jẹ́ wọ́n ó rí ìmúdélé kìí ṣe wípé kọ́ wá gbógun ti súnà yẹn àtàwọn tó ń ṣe. alẹ́ lòní níbi tó lè fún un dé tó bá ti ráwọn àpẹẹrẹ súnà kan lára rẹ̀ kìí ṣe pọ̀ jẹ́ lówó wàlẹ́ yóò sì change a ti lọ ṣènáwó súná ọma kan rí bá ní àṣẹ wáàsí nàbá àfa ìbá níbi ẹ dákẹ́ ẹgbẹ́ òun wáàsí mi lónìí àwa gbowó ni <laughs> wà a ẹ tó ṣe súná ọmọ àbẹ́ ẹ̀rí ọlọ́ọ̀ni ìyàwó náà ni ó ní àwa ni owó gbà bí lónìí ó ti rò wípé gbogbo àwọn jẹ jẹ kéèyàn olówó gbà àwa tó wà lọ́ọ̀yì àwa èé ṣe ahun tí è náwó àwọn tó bá mọ̀ wà kan súnmọ́ wa mà àwa máa ń náwó tá a bá ní ẹni tí ò ní òní nu wa àwọn tó bá ní tó sì gbọ́n tànà bí sọ yé wọ́n làwọ́ tá a bá pàdé àwọn àfáà lóde àwọn èdúró de pé kéèyàn ẹsẹ̀ máa fán ten naira twenty kọ́bọ̀ ọlọ́run tí a lóde tó ju bẹ́ẹ̀ lọ wà láì èmi ò sì gbowó sáúdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibùdó máa gbowó sáúdí sáúdí náà ò èmi ò gbowó sáwọ́dì mò ń ṣiṣẹ́ tèmi ni tó ti yé ìwé ẹ̀rí mi mo ní páálí mi lọ́wọ́ mo ní ti fọ́ọ̀nù second degree ike ìdìbò kù tí mo fẹ́ gbà dípò tí n bá ní páálí mi lọ́wọ́ àáfà tó bá jẹ́ pé àáfà káfíńtà ni mí ọlọ́run fún àgbàríkà sí káfíńtà ni tó ti yé tó bá jẹ́ sí pé àáfà bíríkìlà ni mí ọlọ́run fún àgbàríkà sí tó bá jẹ́ pé àáfà kọ́ máa ń kéwù ni tó ti yé ọlọ́run fún àgbàríkà sí máa kọ́ máa ń kéwù tó lórí sí àáfà ni kọ́kọ́ máa ń kéwù kọ́kọ́ máa lẹ́sìn látara pé ń kọ́ wọn lẹ́sìn mo ti sọ mi pé táwọn àfáà fi bẹ̀rẹ̀ ofe ni pé ọ̀fẹ́ kéwé sọ̀fẹ́ ẹ̀yin tẹ́ ẹ mọ́ ọmọ lọ e kéw táàfọ́ ọ̀bá ní tẹ́ ẹ mọ̀ san lóṣù rẹ̀ ẹ mọ̀ fáàfáà ní nǹkan ẹ mọ̀ jẹ́ kó rà ẹ gbé láìsí ẹgbẹ́ wà fáàfáà ẹ ra òrùlọ fáàfáà àfáà náà tọ́kì jẹ ọmọ kí omi kan wá fún mi ń tọ́kì lọ́dọ̀ káàfà ìbẹ̀rẹ̀ <laughs> àwẹ̀ bíi mẹ́wàá la fi tọ́kì gbà mo ní ọlọ́run jẹ́ ọlálùbárí <laughs> tí tọ́kì ń bá tó mo lérò àwọn ní ten thousand làwọn ń ta mo fi tọ́kì tó ẹkọ ọmọ fáwọn afáàrí tọ́kì tó dáa báyìí ìwà láì inú mi dùn bí ọgá àti tọ́kì yóò tó wọn rí bí ẹja látọ́ wá ń já létọ́ wá ń rọmú ní ọlọ́ọ̀jọ́ lálùbárí káwọn ọ̀hún bí ẹja fáwọn afáàní yẹn sọ ti yé tẹ bá ṣe bẹ́ẹ̀ fáwọn àfáàtàn káwọn ọmọ yín wọn ò nífẹ̀ẹ́ àwọn ọmọ yín ẹni wọn ò máa ṣàdúrà fọmọ yín kọ̀rọ̀ èjì ọlọ́wọ́ wà á di fún yín ẹ̀ta ọmọ yín wà lálùbárí ká yẹn ẹ má ṣe ra sáwọn tó bá ń kọ́ ọmọ yín sùkú ẹ mú nǹkan lọ ń ahụ òkun sà ní nǹkan ilé ike wọn ti sẹ̀yìn ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ tí yín ṣùgbọ́n táwa ń sọ ni pé káàfà náà mọ̀ torí ìyẹn kọ́mọ̀sọ̀ rẹ̀ dàkúdà tí wà jìyà ẹ wá ara wọn tí wọ́n ní ẹ̀kọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n wọn ma lọ ọ̀lẹ̀ lọ́dọ̀ ànábì àwọn àfáà láwọn lárúbáwò oko kan wà yẹn táwọn apariwo yá mamadu yá mamadu mamadu lọ wà wọ́n pariwo kì ní ṣùgbọ́n àwọn mùsùlùmí ẹ̀ abubakar kan máa ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan bẹ láàrin ọlọ́run láwọn tó bá já sí wípé wọ́n wọ́n ń lẹ̀ ulaika alladhina imtahana Allahu qulubahum littaqwa àáfàá níṣẹ́ ríro àwọn eléyìí tá sọ pé imtahana Allahu lè littaqwa ọlọ́run ti gbìdánwó ẹ̀mí wọn ọlọ́run wá jẹ́ wọ́n ṣàṣeyọrí ọwọ́ àfọ ẹ̀mí wọn mọ́ ọwọ́ ajẹ́ kí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ wà níbẹ̀ àwọn àfáà tó tẹ̀léra jama nínú sẹ́ẹ̀lì ayé náà tí ó bá ní promotion sí wọn yẹn examine èyí ifo àwọn iléeṣẹ́ kan bẹ wọ́n ti láwọn staff code of conduct bẹ́ẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá ó ní entitlement kan tó o bá ti wá lọ ọdún mẹ́sàn-án láti ẹ̀yìn ọdún mẹ́sàn-án wọn àfẹ́ kó lọ ọdún mẹ́wàá tó lọ́mọ̀ pé nǹkan tó láǹfààní sí o lè jẹ́ nǹkan tọ́wọ́ ti five hundred thousand one million wọn ò fẹ́ kọ́ lásẹ̀sì sí wọn ò mọ̀ wá sọ seven thirty lọ́wọ́ àwọn àbọ̀nyẹ̀rẹ̀ àtọ́ ọ̀bá ní seven thirty wà wọ́n fọ́ ń kó èrè wọ́n fẹ́ frustrate yẹn wọ́n wá bí wàá ṣe reply rẹ̀ pé ah, ah is it because I came late for just a minute I been coming earlier for like more than three four five years just now you are now wọ́n fẹ́ òbí ẹwà àwọn arrogant àfà wọ́n terminate appointment straight nítorí ẹ̀kọ́ ọ̀lẹ́tọ̀ sí oníṣe kí ni òní ní ẹ̀kọ́ wọ́n lè máa máa yàn ọ̀gá lè pè ọ́ níbi after ten after ten ní alẹ́ where are you Mr. Kini please meet me now in the office ṣe àwọn kẹ́kẹ́ ìwé after ten ní alẹ́ wọ́n fẹ́ wo how committed you are kọ̀dẹ̀ sínú terms of reference kọ́ ọmọ wálé ẹsẹ̀ lálẹ́ o wọ́n sàfẹ́ kó o ṣe mi sí ìkẹ́kẹ́sẹ̀ kí ni o ká frustrate yẹ wọ́n lè dẹ owó sí ọ káwọ̀ bóyá wà owó jẹ. jẹ́mọ́ yàtọ̀ sí ni òótọ́ wá ṣe written exam ìní máa jáwọ̀ èèyàn ní promotion láyé téèyàn bá parí first degree ní ìsìn téèyàn bá lọ sí master láwọn ìgbésẹ̀ bíi ui kankan òótọ́ kọ́ sí exam. tọ́lá mọ̀ pàpọ̀ lọ́pọ̀ degree náà degree tí ò ní degree pàápàá tó bá jẹ́ degree àwọn obìnrin Nàìjíríà jàmọ́ ẹ̀gbọ́n mi tọ́jẹ́ dìgírì kí mo pè é ntí mo sọ yé mi pọ̀ irú ẹ̀ lè tọ́lọ ń tú àṣírí pòfẹ́sọ̀ kan lóye yìí láìpẹ́ yìí àwọn èèyàn wá ń tanra wọn jẹ pásítọ̀ ní kéde ẹ̀ já sò tọrọ téèyàn bá já àfà tọ́jẹ́ màámu tó bá ṣe ń tí ọ̀dà àwọn sọ pé màámu orí ibú lè fẹ́ ṣe ẹ wá fẹ́ máa fẹ̀sìn ẹ fẹ́ máa fi parọ́ fún wa pòfẹ́sọ̀ Akíndélé Richard pẹ̀lú conversation yẹn èmi gbọ́ fúnra mi ẹ ti kèé salákọ̀ọ́kọ́ tó ń ṣerú ẹ̀ nìyẹn èwo ni kẹ́ ẹ máa tàn wá jẹ pé kọ́ wà guilty ẹ̀kẹ́ nìkan ni ìwọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ni Oh, mọ́tà kọ́ méjọ don't mention my name nkíní gangan kan ẹ̀yẹ márùn ẹ̀yẹ márùn lọ́fẹ́ ìlú láàrọ̀ ọmọ ọlọ́mọ ìwọ nìkan kọ́ gba tàbí àwọn tó tún gbàgbé ẹ lọ gan mo fẹ́ rèézi ẹ tó ọmọ gba tàbí tiri ṣé solution ni pé kọ́ ọba àsọ̀kọ́ olè kó olè fún ní kíló pé. lecturers have been doing that in Nigeria kèésì alákọ̀ọ́kọ́ nìyẹn lọ́mọdé pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin bá rí lóní second class àbá kíní kan ló wà ẹ jẹ́ wọn lọ ṣe masters wọn ò lè pass torí pé kèésì rìsọ́ọ̀tì gidi wọ́n ti so àwọn gẹ́gẹ́ kí lẹ́tọ́rọ̀ ọmọ lọ lára àwọn kásá ní ìwé páálí dìgírì so àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́tọ́rọ̀ tí mò ń sọ yé mi púpọ̀ tọ́rọ àwọn ọmọ tẹ́wọ̀n yunifásitì náà olórí burúkú ọmọ ọlọ́pọ̀ nù wọn náà náà ọmọ tí ọmọ lọ sí lẹ́tọ́ rúùmù ìkànnì bá wọn mọ́tò gbà mọ́ bọ́ wá lé ní wàláyé ni àfà sẹ́ẹ̀mọ́ pé ọ̀rọ̀ kọ́ mú sísàlẹ̀ kan tó wọ aṣọ kọ̀wọ́ nǹkan kan báyìí gbogbo mọ̀yá sáré gbójú mi kò ó tún wá jẹ́ pé róòtù mọ̀ wà lójókòó wà láì ó sí ilẹ̀ ó sì jọmọ tó yẹ pé bó múra ni bó pupa ni láwọn ọmọ náà tó ń bọ̀ ọ́ lè natural rẹ̀ ọ̀yẹ́ sáà tẹ̀lé kó pupa bó sọ wọn nù ní àṣà ah, ìtọ́ wọn ní mọ́tò àfà aṣọ tó tún wọ̀ kò débi orókún ọmọ obìn ó tún wá bí ìgbà kéèyàn tún máa ya tán lẹ̀ kódà kéèyàn bá wò ojú ó sọ kéèyàn máa wo pàǹtì lára rẹ̀ sẹ́wọ̀n àwọn olórí ibùdókòó yunifásitì kan ni bóun lẹ́jọ́rọ̀ sínú ọba wọn ṣe sí náà ṣùgbọ́n lẹ́jọ́ àti ọ̀bà bẹ̀rù ọlọ́run pàápàá yìí ò ní bẹ́ẹ̀ ni eh, i want to see you prof can i come to your office can i book an appointment with you ṣùgbọ́n tó ọba ti gbà ká máa wá bọ́ ọlọ́fíìsì ó ṣe sí náà ìmí ìlẹ̀ gbọ́ kan gbúgbà orí báyìí wàlẹ́ òní máa ti ń ṣe ọmọ kíkọ́ sábà ṣe sí náà ni. tẹ́ ẹ bá ti wá ráwọn ẹni ọlọ́run àwọn òní máa ṣe gbogbo wèrè báyẹn àwọn ọmọ ọlọ́mọ kẹ́ ẹ máa wú wọn láta kẹ́ ẹ lẹ́fún wọn ní máàkì torí kẹ́ ẹ jẹ́ lẹ́tọ́rà ìmí ibi project ni ó ti mọ́ ọmọ ọlọ́mọ pé tó bá fẹ́ kí n fún ẹ ní project ẹ̀kọ́ jẹ́ seven credit kìíní and five credit tọ́bí ilé fún ọ ní less than kìló kẹ̀ sí gp ló ṣe kí ni o yọ ọjà wálẹ̀ ni àwọn ọmọ èèyàn ẹ̀kọ́ já wálẹ̀ àìmọye ọmọ ọlọ́mọ náà ti bá yé wọn jẹ́ báyẹn ọlọ́mọ bí ó sì máa bá yé tiyín náà jẹ́ bọ̀ àwọn tẹ́ ẹ bá tún bá lókù yàtọ̀ sí nìkan àwọn ọmọ tiyín lọ́lọ́run lè má jẹ́ ṣèbí kan náà ń bẹ ní yunifásitì wa lọ́run náà tọ́jọ́ pé jáde wà pòfẹ́sọ̀ tọ́jọ́ pòfẹ́sọ̀ dáadáa irú bàbá rẹ́gísírà jambu ní ìsìnfẹ́sọ lóye kọ́ lọ́ba ní sanwó lẹ́sàn-án bí wọ́n ti rà wọ́n lẹ́ àwọn kọ̀ọ̀kan tá dánú wọn tán wà wò pé irú ẹ̀yin ọ̀yẹ́kẹ́ wà ní lẹ́tọ́rìn ẹ̀yin asẹ́wọ̀ ẹ̀yin olórí burúkú tẹ́ẹ̀fẹ́ bá yá àwọn ọlọ́mọ ọmọ tó bá fẹ́ẹ̀lì ẹjọ́ fẹ́ẹ̀lì honorably kìí ṣe sìnà lẹ́ẹ̀fì upgrade yẹ tó bá fẹ́ẹ̀lì kó kọjá sí pé wọ́n jẹ́ kó wọn lọlẹ̀ ọlọ́run ti gbìdánwò wọn ọlọ́run fọ̀ wọ́n mọ́ ọjẹ́ wọn ṣàṣeyọrí ìbẹ̀rù ọlọ́run wá dénú bá àyà wọn torí pé bẹ̀rù ọlọ́run nǹkan méjì náà ni kọ̀rọ̀rùn kọ́ ọlọ́run bẹ̀rù ọlọ́run kó o tó máa ṣe sìnà má mistake àsopọ̀ fẹ́ ṣe sìnà yẹn ó ti wà náà àdìsí ìmọ̀ ni ó kó lára rẹ̀ ó wá lè ṣe sìnà tán o ojú yóò tàn wálẹ̀ bí wọ́n wà lábí kí ni mo ṣe sìnà mọ́ kó ṣe lálẹ́ àsìkò tó ṣe onímọ̀ ní ọkọ̀ sálọ o ti lóòrùn ní ta tẹ́tẹ́ mọ́ wọn ti ta ìmọ̀ ní ọ̀sàlọ̀ tó ojú yóò tàn wálẹ̀ o ti lóòrùn ní wo blue film mọ́ ọba tó ti wo blue film ìmọ̀ ní o ṣe kí ni o yóò tàn sálọ ó tún lè padà ìmọ̀ ní ìlànà ṣe kí ni o yóò mọ̀ fluctuate ìwọ tó wà láàrin àwọn èèyàn bú ìmọ̀ ní rẹ̀ ò lè pé máa wà láàrin àwọn èèyàn rẹ tó o bá fẹ́ ṣe tí ọ̀dà wọn á lè máa kọ́ṣàn rẹ láti sọ fún àwọn èèyàn ìwọ tó o bá lọ fẹ́ máa dá ìsìláàmù rẹ ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kan kò ní lọ wá àwọn ilé tó lórí pé eh, wọn ò fẹ́ lọ wá ẹgbẹ́ kankan wọn ò fẹ́ lọ wá sí ó sì báwọn àfẹ́ ẹni ọlọ́run ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ rani àdìsí náà wọn ò kóòtì ọwá ń jẹrà ọwá ń jẹrà ọ̀gbọ́ wá sí kankan mọ́ ìmọ̀ni rẹ̀ wá ń yòrò ẹ̀wà ròhun náà ìwà pálapàla òhun náà àìmọye àdán àìmọye irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ti kéèsì tẹ́pà ọmọ ọlọ́mọ wọ́n bá wọn ṣẹ̀ṣẹ̀ lórí Facebook tí wọ́n máa pàdé wọn eléyìí ni wọ́n máa kílẹ̀mù pé òun lẹni ọlọ́run fọ́ síláàsì afa ibi kéèyàn máa gbọ́rọ̀ ọlọ́run kọ́ wà wà kúnú máa sọ nìkì kọ́ ọmọ wà láàrin àwọn ẹni rẹ tí wọ́n bá fẹ́ mí zùyè fún wọn ò lè ṣe kí ni o wọn ò lè rí ọ ọlọ́run á ní sẹ́yìn láwọn tọ́lọ́run bá ti lè jẹ́ kí bẹ̀rù ọlọ́run wà lẹ́mí wọn làwọn mọ́gì fi rọ̀ tán wàájọ àdé ọlọ́run kò wá sóore ńlá méjì fún wọn ọlọ́run torí báwọn lè ṣe màláìka wọn náà ní ṣáàsù irú ilẹ̀ tó wá ń ṣe báyìí má ṣe ní ṣáàsù ṣe màláìka ṣáàsù náà lè ṣe tí ọ̀tá irú tí ṣáàsù náà ṣe tí ọ̀dà làwọn mọ́gì fi rọ̀ tán ọlọ́run forí jẹ lórí ẹ̀ tó o bá ti lè mójútó nǹkan méjì tí mo sọ ìtọ́lọ́ ni ọmọ àṣe òun ṣe òun jìnnà torí pé èṣe e màláìkà wà níbi tí wọn náà kù sí o lè láwọn nǹkan kan tó yẹ kó o ṣe tó o fọwọ́ dẹ̀ ń gbẹrẹ mu o lè láwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọn náà hmm, èṣù sáwọn ọmọ kéde o èṣù rán ọmọ kọ́nà ọba kọ́ láyò ọlọ́run wà máa forí àwọn èyí tó kù ti sọ wọ́n jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àyàfà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ò ṣeé má ṣe ọlọ́run ò forí jìn wọn torí pé wọ́n ti jìnnà sí nǹkan ńlá kéékèèké ọlọ́run máa fi sí ńlá yẹn yọ́ máa fi sẹ́ẹ̀rí wọn sí kí ni o yọ́ máa fi ádámù ọlọ́run já sórí ayé àti ọjọ́ ìgbéde àkèyàmọ̀ ní ìparí wàá jùlọ náà bí ọlọ́run wọn tó ládàá tó tóbi ní ọmọ ẹ̀jẹ̀ tiwọn àwọn àfáà ní òsì ládàá tó tóbi kọ́ tó yá kí ni o dòkó lùjànà ọlọ́run já wà lùjànà. àmín ọlọ́run jẹ́ wọn àlùjẹ́ náà ni lọ́lọ́run ọba ṣe ń sọ nínú alukur'an iná wu máa ń yúdíkìlì náírà fàkàdé àkàzá ìta wu jẹ̀mọ́ ẹni tó bá wọ náà tó bá sọ pé ta lójú tì jù wàláhì tó bá wọjá àná mọ́ èèyàn bá jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo ayé kó jẹ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà kó jẹ́ pírẹsidẹ́ǹtì amẹ́ríkà kó jẹ́ pírẹsidẹ́ǹtì britain nítorí ọjẹ́ tó bá ti wọ náà ojú tì ọlọ́run yẹpẹrẹ rẹ̀ international disgrace tí ò sí wẹ́ẹ̀mọ̀ ọlọ́run wà á yẹpẹrẹ rẹ̀ ní gbogbo ayé níjọ́ gbèdé àkìyámọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá sàánú tó jẹ́ ọwọ́ náà, ajuruna azim ẹ̀san ńlá ni wíwọ àlùjánnà ò tó wá tó nǹkan nínú kí ni nǹkan ọ̀hún àtọ̀wárí ọlọ àwọn àfáàní ọlọ́run tó wá ṣe àlékún fún wa kí làlékún yẹn ọlọ wàláhì téèyàn bá rí àwọn èèyàn ńlá àwọn tá a kà kéèyàn ńlá ńlé ayé president buhari wá sèkó láìpẹ́ ìta aka ní ìsẹ̀ abọ́ bí ó dọ̀ kó sì wà bí ó gbẹ́ ṣe ṣe aka lórí íńtánẹ́ẹ̀tì afa irú mi wá sèkó ní ìsìn sódò gẹ́gẹ́ <laughs> ta lọ́mọ̀ mi ìbẹ́lẹ̀ ti mọ̀ mi àwọn tá a kà kéèyàn látọ́ máa bì kan kálukọ́ fẹ́ wá pàdé wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bóun ni ó ṣe á rí ẹni tó dá gbogbo ayé Allah ìwọ tó ọ̀bà rí ọlọ́run wà lẹ́rù o ò sì lè rọ́lọ́ pé ìbá kírun pé ìbá gbàwẹ̀ ah. tó o nígbàgbọ́ ní la ilaha illallah muhammadu rasulullah ìwọ tó ń ṣẹbọ òun kírun lóòótọ́ o tún láwọn ọkọ̀ kan tó máa ń pa lábẹ́nú o tún láwọn kankan tó ọkọ̀ dojúdojú gan o ò lè rọ́lọ́ o ò sì rẹ́ntí ọ̀rọ̀ lọ gbogbo ẹ tó bá mú nǹkan mi ìpẹ̀lọ́ lọ kò ní rọ́lọ́ ah. ìwọ tó bá mutí láyé ò ní rọ́lọ́ torí pé kọ̀ọ̀sẹ̀ ẹni tí ó àlùjá náà tí ò ní mutí àlùjá náà ẹni tí ó wà dẹ̀ tí mutí àlùjá náà kò ní rọ́lọ́ á rí ọlọ́run a wà á rí bí òṣùpá ọjọ́ kẹ̀ńlá a ní máa tẹ́ra wa pé sẹ́yìn pé táwọn ìlera bá dé àwọn tọ́nà wọn bá jẹun àníṣe kí ni o wọn àní rí dáadáa ẹjẹ rí ẹjẹ rí ẹjẹ lọ́gbọ̀n wà lẹ́ẹ̀tọ́ lọ́wọ́ rí a máa wọ ọlọ́run bí òṣùpá báyìí ìyẹn nínú ọwọ́ wa ọlọ́run àbíọ́ jẹ́ ká wò rí ọlọ́run. wọ́n á jùlọ náà rí ẹ̀san tó tóbi jù nìyẹn á wà wá lùdẹ̀ náà á rí ọlọ́run á mọ̀ sẹ́ni pé wàhálà tá à ń ṣe ní ayé torí tá à ń jẹ ẹ̀wọ̀n kálukú wa ní ìsìn láti fi wàhálà tá à fẹ́ jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ni jẹ́ mọ̀ àfẹ́ mumi afẹ́ wọṣọ afẹ́ gbélé gbogbo wàhálà alẹ́ ayé ọlọ́run ti fílẹ̀ fún alálùjẹ náà kò sí wàhálà alálùjẹ náà oúnjẹ tó fẹ́ jẹ ẹwọ àwọn obìnrin ìsìn ìgbà míì wọ́n lọ ta atófin wọn mú ìgbà tá a bá dáná oúnjẹ tán wọn ò ní lè jẹ àwọn ọkùnrin láti kí ni o lágbàgbé oúnjẹ rẹ iná dùn ẹ tó so yẹ tó dùn ní òní jẹ obìnrin yóò fọṣọ ọwọ́ rẹ̀ yóò bò gbogbogbò tí ìwà ìgbàta ìyá ìwọ́ṣe máa ń ṣe tó ti wọ́ṣe máa ń ṣe náà tún yóò kàn fọ ọgbọ àwọn abíyá yóò kàn fọwọ́ ṣe kó lè mọ́ dáadáa ready made aṣọ ni àní tẹ̀sẹ̀ máa lọ́ta kò sí bá ń lọ́ta kò sí máa dí kò sí rúlá lùjẹ̀ náà tó ti ọfẹ́ jẹun ready made ni wàlẹ́ ọmọ ẹ̀jẹ̀ a sì ní tọ́lá lùjẹ̀ náà a ní so a ní yàgbẹ́ a ní tukẹ̀lẹ̀lẹ̀ a ní fakọmọ́ obìnrin ò ní ṣe nǹkan oṣù obìnrin ò ní lóyún gbogbo tá a bá rí àjẹ èèyàn bá jẹ màálù bíi two hundred èèyàn kẹ gbòfẹ tó o bá ti wá gbòfẹ ìfẹ́ tayé máa ń kan ìfẹ́ tọrọ pàfúùmù ni ó tó jẹ kí lásán sọ pé kálukú wa ẹ̀ já ṣe sùúrù o ò lè lo two hundred years láyé tó o bá wá torí ayé ọfẹ́ dẹni ńlá àwọn tó dẹni ńlá lánàá wà láì wọ́n kú gbogbo àwọn tó lọ wọnú ẹgbẹ́ ayé ńláńlá lọ gbogbo ni gbogbo wọn wà lónìí máa tú kù fara mùsùlùkì wọ́n kú sí kèfèrí lẹ́lẹ́bọ tí wọn náà bá ní pé tọ́lọ́run bá báwo èyí ó kù sẹ́lẹ́bọ yóò kù sí kèfèrí yóò sì jìyà ayérayé ọlọ́run abiyọ̀mọ́jà àjíyà ọlọ́run wa nínà lẹ́bí náà yúnádúnà kàmí wàrọ̀ ìlọ̀kùjọ́rọ̀ àti ńlá yà ìlú ṣé wá láwọn tí ń pànà bíi lẹ́yìn láti ibi iwájú yàrá rẹ̀ yẹn látẹ̀yìn ìkúlé yẹn ọlọ́lọ́pọ̀lọpọ̀ ń ṣe làákàyè àṣegbà ní ìtẹ̀yìn ọba ti lẹ́kọ̀ọ́ kò ní làákàyè èèyàn lè jẹ́ professor tí ò ní làákàyè èèyàn lè jẹ́ accountant tí ò ní làákàyè èèyàn lè jẹ́ doctor ìwọ tó gbogbo tó ọba rí ọ̀jẹ́ láyé títọ́ ọlọ́run bá ti lè kú nínú sẹ̀mí ayé rẹ̀ àṣàrò ńlá yà àkìlò ò ní làákàyè nìyẹn ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم a èyí táwa ọ̀fẹ́ tọ́já sí pé ńlọ ọlọ́run fẹ́ ẹjẹ́ àṣẹ sùúrù ká ṣe wájà záúmbì máa sọ̀bàrú jánà táwọn wàhálì ọ̀ sẹ́ẹ̀rí látara sùúrù tá a bá ṣe àlùjẹ́nà onídẹ̀ra ni àtàsọ àríyìrì tí ò sí rẹ̀ láyé ká ní wọ́n bá lọ ṣe sùúrù ní tánà bí ti jáde sí wọn ìbálòore fún wọn. àṣẹ nínú ẹ̀kọ́ mi rí i pé gbogbo àwọn tó bá yẹ bàbá rẹ̀ sùn mọ́ jí yóò jí ó ṣe sùúrù tí ó fi jí ni ọ̀gá rẹ̀ sùn ọmọ akẹ́rù mi kò lẹ́kọ̀ọ́ ó dé lé kí ó lago mẹ́rin bẹ́ẹ̀ yàtọ̀ àfihàn látàrọ rẹ̀ ṣáà ṣáà sùn kẹ́lẹ̀ kó wọ́n sọ di five thirty lọ́ba ṣáà àti ilé ẹ̀rọ akọ akẹ́rù sí lẹ́mọ tó sọnù ìyá yóò ìtàn lẹ́kọ̀ọ́ lójúmọ́ lẹ́yìn máa ń sùn tí sẹ́yìn kọ́mọ eléyìn ọ̀lẹ́kọ̀ọ́ nù kọ̀mọ́ tí ṣáàsù ti bá lọ láti kéde o ìdájú bó yẹra jù ṣáàsù nẹ́tíwọ́ọ̀kì lè dàrú ọlọ́ni ká ló máa ṣe sùúrù fáwọn ìbí àṣà làwọn tẹ́ ẹ jáde sí wọn wà láì bá lórí fún un ṣùgbọ́n ẹ wá wọn náà wà lọ́rùn gọ̀fúrò rọ̀hìn àsáwọn ibì kọ̀ọ̀kan tá a bá ti wá wùwà ẹni tí ò lẹ́kọ̀ọ́ ọlọ́run fẹ́ ká sáré wá foríjì ṣe rí yàtọ̀ tó bẹ láàrin àwa àtọlọ́run àwa èèyàn ṣẹ̀wà á àwa lẹ́kọ̀ọ́ lè ni ní ìní foríjì láìlẹ́ ṣùgbọ́n tọlọ́run wà lọ́rùn rọ̀ fún òun téèyàn bá ti lè ṣe tí ò dáa wọ́n bínú ọlọ́run foríjì rahim ọlọ́run àní rò pé torí pé o fọ́ ọ̀sẹ̀ mi lánàá ọlọ́run kò wá kẹwàá yọ̀ wá dàbí ìgbà tá a ẹ jẹ́ káwa náà kẹ́kọ̀ọ́ yẹn lára ọlọ́run ìwọ tí èèyàn sí ọ ìyàwó rẹ sí ọ ó sì ti lóò foríjì gbàgbé ẹ lẹ́yìn ìgbà tó ti ṣe ti ọ̀daràn wàá máa ra sọ fún un máa fún lóúnjẹ máa fún ní pocket money bá ara kárọ̀tì wọ̀ bá ara yúgọ̀tì wọ̀ gbogbo ohun tó ṣe fún tó máa ṣe fún un yá àwọn olùgbé àbọ̀ ń dẹ òun ni yá pẹ̀lú tóun ṣe ń dé orí ìwà láyé tí bàbá alágbájá tó lè máa ṣe báyìí sóhun ìwọ tí wọn náà jẹ́ yẹ̀yàwó ọkọ rẹ sí ọ ó sì ní ọmọ bínú yọ tán bẹ̀ forí jẹ obìnrin bí ìtọ́kọ rẹ̀ fi sẹ́ni gbọ́fẹ́ ìyàwó kejì <laughs> ẹ̀sẹ̀ tọ́sẹ̀ náà nù ó gbọ́dọ̀ ọmọ bínú torí ọlọ́ọ̀rẹ́ àwa láì ìdọ̀lẹ́ tánà rẹ ọwọ́ ọmọ bínú sọkọ rẹ lórí bọ́ bóyá kó lè tán bẹ̀ bóyá kọ́ fẹ́ kẹta àti kẹrin yóò lè ṣe kí ni o yóò lè tètè tán ẹ̀sẹ̀ tọ́sẹ̀ náà jù àwọn lọ pé ó ṣe kí ni o ọfẹ́ yàwó lé ìwọ náà forí jọkọ rẹ forí jẹ pé ó ṣe mistake fẹ́ yàwó lé ọ ọlọ́run forí jẹ wọn náà ìwọ tó ọjọ́ ga ọmọọṣẹ́ rẹ ọgbà kọ́sọ́mà rẹ kan jọ kan òótọ́ ni wà láyé níjọ́ tó ti ń wá sọ́ọ̀bù ọmọọṣẹ́ rẹ ti gba nọ́mbà rẹ sọ́ọ̀bù ọmọọṣẹ́ rẹ ṣe fídọ́ọ̀mù ó ṣe pé pé à ntọ́jà bá yín ṣe ní eighty thousand mílíọ̀nù one sixty five sẹ́ǹdà pé bóyá lóòótọ́ owó oníṣẹ́ tó dára tí èsì eighty mọ́ ju forty lọ ọ̀gá profit ó tó wọ ìwọ bá lọ bá sẹ́jẹ́ fọ́gà iṣẹ́ eighty ó ṣe ní kéde o sixty five ṣé àbí wọn náà jèrè ìwọ jẹ èrè twenty five ọ̀gá jẹ èrè lò ọ̀gá wa padà rí bí ah, ọkùnrin tí máa gbé kiri fún wa rí mọ́ ọ̀gá wa aláàjì ẹgbẹ́ dáńgàgà ọ̀dọ́ ọmọṣẹ́ yìí náà ni a ti ń ṣe kódà sixty five ló jẹ tó ń bá wa ṣe ah, orí ọ̀gá spark dé eh, ọmọ tí mo kọ́ ń ṣe lọ́ba fi hàn ẹ́ lọ́ asidi o ti bàtà fún mi ó ní lálùbàdà ká àga lọ́sẹ̀ kí fọmọ bẹ́ẹ̀ orí yìí torí ó ti rí ọmọ bìnrin tọ̀gẹ́ ọmọ bìnrin èmi náà ti di ẹ̀yìn ti ní kọ́sọ́mà kan pọ̀ ó ní iṣẹ́ iṣẹ́ lọ́lẹ̀ lásìkò yìí ni lèmi náà ṣe láti pé kí n pé ó lọ ti gbàṣẹ́ máa ń lọ yá àti sọ́wọ́ kọ́mọ padà sọ́nà ọlọ́gà kọ̀ọ̀gẹ́ ẹ̀ lè padà àwa ti dé lówó yorùbá náà forí a bá wàláì tá a bá lè ṣe gbogbo ẹni tó bá máa ń forí jẹ́ èèyàn tó máa ń gbàgbé àṣìṣe àwọn èèyàn ọlọ́run máa forí jẹ́ òun náà ẹ jẹ́ ń fi àdíyèsí tí wọ́n ń lókè fíìmù wá nínú tẹ̀sí wọn sẹ́yìn pé sáàbẹ̀ kan bẹ tọ́já sí wípé àdébí sọ̀rọ̀ láàrọ̀ sáàbẹ̀ pé wọ́n wà lùdẹ̀ Umaru wa rò pé kí ni eléyọ àdébí lọ́nà àlùjẹ́ náà kọ́ wọlé lónìí o ìgbà tí ọ̀yà ọba di sàbẹ̀ yẹn wọ́n ní bí ọbẹ̀ yẹn bọ́ọ̀sẹ̀ sàlùwọ̀lá àtàkùn mi kátó tó lára ẹ̀ ọmọ àlùjáná ó tó di jọ́mi ọmọ àlùjáná ó tó wálé ó tó di sàbẹ́ yìí àdìsí tọ́lá làbẹ́ àdìsí sí àdìsí àgbélẹ̀rọ o nínú olùwáyé tí mọ́mọ́ amọ́dún bá wà ń bẹ́ẹ̀ ọmọ àlùjáná tó di arákùnrin òun fẹ́ mọ tó ń ṣe ọba lọ sùn tárákùnrin yẹn lórí pé tàjújù rẹ̀ ọ̀pọ̀ ojú tẹgbẹ́ lọ èé bá àwẹ̀ tó ojú tẹgbẹ́ lọ arákùnrin wo <laughs> kan mọ́ wá kárí àwùjọ bíi bẹ̀tìmí anábì náà sábà sọ pé jọ́kọ̀ ọmọ àlùjẹ́ náà wọlé ìwọ lọ wọlé ó tọ́ ọmọ àlùjẹ́ náà ìwọ náà ní gba ọmọ àlùjẹ́ náà kí ni tó ń ṣe <laughs> irú mi ọ̀pọ̀ ọdún lẹ́gbẹ́ lọ ṣùgbọ́n nǹkan ẹyọ kan náà mọ̀ tí mo ṣe tí n bá ti fẹ́ sùn lálá alẹ́ màá ní gbogbo àwọn tó sẹ́yìn mo yọ́nu sí wọn. afa wàlẹ̀ àfihàn animals gbogbo tó bá ṣe àwa náà ẹ̀yà máa foríjì wọn káwa náà wà máa retí kéde o àforíjì yàn gbogbo ẹni tẹ́ ò ti rò pé òní foríjì wọn bá ti dọ̀láyà pé wọn sàlámù alẹ́kùn wá sí alẹ́ àná mo foríjì ọ̀ torí tọ́lọ̀ ìyá ti tán tó ti yé ìwọ náà wájú àwọn jésù òkun wà náà wà láì mo foríjì ọ̀ tó ti yé a máa pẹ̀lá wa a máa sọ̀rọ̀ padà kò sí wàhálà kò ti tán náà wá wò ní tí wàá tèèyàn já bọ́lá ọba sórí fún ọ bí ọba ní ṣe fún ẹ jẹ́ àmọ́ ṣe rẹ àtàwọn ẹ̀kọ́ tá a rí dìmọ̀ nínú ááyá yìí abẹ́lọ́ ọlọ́jà sọ̀rọ̀ ayé àtọ̀ jẹ́ ká lè máa lo àwọn ẹ̀kọ́ Islam àwọn tó ṣe agbátẹrù ètò iná ọlọ́ba ní san wọ́n ní ẹ̀sán ọlọ́run ọlọ́lá ọlọ́wàlá kú wọ́tá ìlànà àtà wa jẹ́ pé ọlọ́run náà tó bá gbé wá sí kalẹ̀ àǹdẹ̀nù ni àwa náà àsìkò ilé ìsìn àgbò táwọn èèyàn máa yọ nǹkan gẹ̀ wọ́n máa fàṣìlá wọ́n máa mọtí alùpùpọ̀ máa wo fídíò àwọn agbọ́dọ̀ lọ́n kọ́lọ̀ ń gbọ́ tiwa náà kó jẹ́ asorí ayé àti ọ̀rọ̀ aláhùlà wà láwùwátá láàbìlẹ̀ lálẹ́ àpò. àwọn àbáwá tí wọ́n gba tọ́lọ́ náà lálejò abẹ náà kọ́ bá ní gbẹ̀yìn náà lálejò náà àlùjánnà kó jẹ́ ká tùmọ̀ tán yín ọjà kó wá jẹ́ kẹ́sìn táwọn ọmọ yóò tóbi ti yín lọ kó ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa náà ọ̀rọ̀ aláhùlà wà láwùwátá gbogbo àwọn àmàmù wa náà màmá tí ni wọ́n kán lé kì í ṣe àwa kí làwa nínú tí wọ́n kọ́ wa náà láti ń sọ wọ́n tó ti máa tó wọ ga pé ọ̀sọ̀ eléyìí dáa tó eléyìí ó gbìyànjú díẹ̀ sẹ́yìn gbogbo àmì tíṣà tó bá máàkì ọmọ ọmọ pé á ó sì gbìyànjú ní tó bá fi nǹkan báyìí kan ni wọ́n tó ti máa máàkì tiwa náà pé inú tá a ọ̀sọ̀ eléyìí dáadáa abẹ náà bí táwa náà ti ṣe àṣìṣọ ọlọ́run kò forí gèlè náà kọ́ wá jẹ́ kí gbogbo wa ká jọba àlìjánu náà ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún wa subhanaka allahumma alhamdulilayi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa wa rahmatullahi wa barakatuh